Yes. Thank you, Father, for this moment. We worship you, Lord, because you are God. You are Alpha and Omega. We worship you, our God. You are worthy to be praised. You are worthy. You are Alpha and Omega. We worship you, our God. You are worthy to be praised. We give you all the glory. I worship you, my Father. You are worthy to be praised. Oh yeah, quick one. Ẹ wọlé ẹjọ́ ẹ bá mi share ẹ torí Ọlọ́run. Anybody coming under this platform today, come in and just help me to share. Tolu share for me also. Share, please share. Share, share, share. Share, share, share. Heavenly Father, eternal rock of ages, we thank, we thank you this moment. We worship you, Lord, for this wonderful afternoon here in Canada, in Quebec. I appreciate you, Lord, for your plan concerning me, concerning the children, and all my well wishers all over the world. Thank you for this hour. Thank you for what you have done. Thank you for what you are going to do again. Receive our praise and thanks in Jesus' name. Father, Lord God Almighty, mm, forgive us our sins. Fill us with your presence. We are about to speak, Father, speak to our mouth. Direct us, O Lord, in the name of Jesus Christ. I want to speak this afternoon to the camp of the enemy. Let the camp of the enemy receive fire. Let thunder strike the camp of the enemy. In the name of the Father, the Son, and the Holy Spirit. Whatever the plans that the enemy have for us, Father, destroyed. Let enemy carry their load. Evil load, evil deed shall fall upon the enemy themselves. In the name of Jesus Christ, whatever trap of the enemy, we command that enemy to fall into their trap. In the name of Jesus, me and my people my children a ò ní ṣubú sínú gáló a ò ní ṣubú sínú wàhálà a ò ní ṣubú sínú ìdààmú lórúkọ jésù inú wa yóò dùn ọkàn wa yóò balẹ̀ mo gbàdúrà fún àwọn olólùfẹ́ wa àti gbogbo ọmọ wa ilé wa lórúkọ jésù àlàáfíà ọlọ́run alàyè yóò máa ṣiṣẹ́ o nínú ayé wa nínú ilé wa lórúkọ jésù gbogbo àwọn tó bá ti fẹ́ wa fẹ́ re ire yóò máa jẹ́ tiwọn lórúkọ jésù olúwa gba orílẹ̀-èdè wa sílẹ̀ olúwa gba ilé wa sílẹ̀ olúwa gbà wá sílẹ̀ gba àwọn ọmọ wa sílẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ipá àti agbára búburú àwọn ẹni bìnì àwọn ẹni ìkànnì lórúkọ jésù ọ̀run ṣe wọ́n mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà i open this platform In the name of the Father, the Son, and the Holy Spirit, speak through my mouth now. Give interpretation to people, those who are coming here today to listen to me. I pray, Lord, that you just give, in, translate your word to everybody. In the name of Jesus Christ, direct me. I don't want to do it myself. I want you to do it for me. I want you to direct me. I want to speak through me. I want to use me mightily. Don't trash me after using me. Honor me, Lord. Bless me, Lord. Bless your people. Bless my children. Thank you, Father, because you answer prayer. I bless my nation. I bless all nations that are also fighting. Let there be peace in east, west, north, and south. Let there be peace. Let there be peace. Let there be peace. Let there be peace for the children that have lost their parents. I pray, Lord, that they are missing their right now. I pray, Lord, that you comfort them. You console them. You be with them. Put smile on their face. Settle their need. Oh Lord, support them in the name of Jesus. Don't leave them alone. Support them, oh Lord, in Jesus' name. And concerning those who are seeking your face for one good thing or the other, Father, answer speedily. Those who have been, who trust in you, who believe only in you, that people have been mocking. They say you cannot do it alone without them using something. But Lord, we know you can do all things. Lord, you can do it without any help of any any chance, any help of any demon, any help of any um, um, evil. Father Lord, I pray that you meet every one of us at the point of our need. Open door. Let that be miracle. Let that be joy. Let that be testimony. In the name of Jesus Christ, whatever the enemy have done for us to be frustrated, Father, frustrate that work of the enemy. In the name of Jesus Christ, we claim We declare goodness of God upon everybody today in the name of Jesus Christ, upon our children, upon our home. So shall it be. Thank you, Father, because you answer prayer. Gbogbo ẹ̀dákẹ́dá tàbí nínú obìnrin tó bá fẹ́ bí fún wa o, kí mi jẹ́ títí wọn. A fẹ́ wí lónìí bá wa wí. Àṣẹ tí n bá ti pa lónìí, tirẹ̀ máa ní o, gbẹ́nu mi sọ̀rọ̀. When I bond today, Father, bond it. When I lose it, Father, lose. When I pray, answer speedily in the name of Jesus. Put smile on our faces settle all our debts, settle all our cases. I pray for the whole world. Yes, there there's an injury that have been going around for the past years, four years now. Those who have been injured seriously, looking for a way, looking for medication to, to, to me, to cure all those diseases, to cure those pains. Oh Lord, heal everybody. Oh Lord, let that be healing. Let your healing speak to your people in the name of Jesus all the ignorant people I pray, Lord, as from today, they will no longer be ignorant, but they shall be wiser. They shall be open, their eyes shall be open. They shall have new knowledge and understanding. In the name of the Father, the Son, and the Holy Spirit. When you bless people today, please bless me as well. Bless my children. Bless my home. In the name of Jesus, let the good spirit of God possess me, possess my children, and possess my home. In the name of the Father, the Son, and the Holy Spirit. Maraka sekete bababa. Negerebo son taraba ayé mo gbàdúrà fún orílẹ̀-èdè mi bíbélì sọ fún mi pé gbàdúrà fún Jerúsálẹ́mù rẹ àwọn tó bá ti fẹ́ yóò ṣe rere mo fẹ́ kí orílẹ̀-èdè náà kó dára fún orílẹ̀-èdè náà mo fẹ́ kẹ́ gba orílẹ̀-èdè náà kọjá ẹ máa ṣiṣẹ́ rere iṣẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ father perfect it gba orílẹ̀-èdè náà kọjá agbègbè orílẹ̀-èdè náà ní east west north and south orílẹ̀-èdè náà olúwa o máa ṣiṣẹ́ agbára ọlọ́run iṣẹ́ rẹ tẹ́ ti nà mí fún tẹ́ ti lò mí fún tá ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ bàbá mi àti ọlọ́run mi gbàkóso má jẹ́ ń ṣe lásán san mí lẹ́san oore bàbá má jẹ́ ń jẹ̀bi àwọn tó ń dá mi lẹ́bi lórí àwọn iṣẹ́ rẹ tẹ́ ti bẹ̀ mí àti tẹ́ ti rán mi láti ṣe àti tẹ́ ti lò mí fún ọlọ́run gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bá mi dá wọn lẹ́bi o dá èmi láre dá ọmọ mi láre dá wọn olólùfẹ́ mi láre àwọn tó bá ṣàmìnà bí òun bá mi dá wọn láre gbogbo alágbára àtakò àwọn tó ń dí wa lọ́wọ́ ọ̀run dí wọn lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà orílẹ̀-èdè mi náà ni mo wà yìí o mo gbàdúrà fún orílẹ̀-èdè yìí àwa mọ àwọn ọmọdé orílẹ̀-èdè yìí yóò máa dàgbà àwọn àgbàlagbà orílẹ̀-èdè yìí wọ́n ò tún máa dàgbà sí i lórúkọ Jésù àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ẹ ò ní ṣẹ́kú mo gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé lórúkọ jésù ibi ò ní bá yín ibi tó wà nínú oṣù yìí tó wà nínú ọdún yìí tó wà nínú ọjọ́ tòní kò ní jẹ́ tèmi o kò ní jẹ́ tàwọn ọmọ mi kò ní jẹ́ tàwọn olólùfẹ́ mi kò ní jẹ́ tiyín bẹ́ẹ̀ lórí o kò ní padà gbogbo olórí orílẹ̀-èdè tó máa ń tẹ́tí gbóhùn mi mo gbàdúrà fún yín ọgbọ́n láti òkè wá ọgbọ́n láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀run fi fún yín ọ̀run tú egungun yín ṣe ọ̀run tú ọpọlọ yín ṣe ọ̀run tú ayé yín ṣe ọ̀run tú ìmọ̀ yín ṣe ọ̀run tú òye yín ṣe gbogbo ń tẹ́ ń ṣe fún orílẹ̀-èdè yín yóò máa jẹ́ òye tó dára fún orílẹ̀-èdè náà ni ọ̀run yóò lò yín ẹdí ikọ̀ ẹdí ikọ̀ ẹdí agbára ẹdí ohun tí ọlọ́run ń lò láti tún orílẹ̀-èdè ṣe ẹ ò ní jẹun búburú fún orílẹ̀-èdè yín ibi tí ẹ ti ń darí nì lórúkọ jésù ohun tó tẹ́ ọlọ́run lọ́rùn lẹ́ máa ṣe bẹ́ẹ̀ ló máa rí o kò sí ní ìpadà àwa yìí àwọn ẹ̀mí èṣù a máa bínú pé a ṣe gbà á ọlọ́run gbogbo ẹ̀mí èṣù tó bá ń bínú sí èmi àbáwọn ọmọ tí o fún mi lórúkọ jésù ẹlẹ́dàá ṣẹ̀dá bínú sí gbogbo wọn bá gbogbo wọn jà fàwọn ya pẹ́rẹpẹ̀rẹ aṣọ òwúrẹ́ máa ń ya ni lórúkọ jésù aṣọ òsínwìnì aṣọ ìka ènìyàn ni kó ya sọnà gbogbo ìka ènìyàn tó wà lórí ọ̀rọ̀ tèmi àti tàwọn ọmọ mi àti àwọn olólùfẹ́ mi nítorí pé mo gbàdúrà mo béèrè fún ohun tí ó dára lórúkọ jésù ọlọ́run gbogbo àwọn ìka tó wà lórí ọ̀rọ̀ mi tó ń bínú lórúkọ jésù fàwọn láṣọ ya pẹ́rẹpẹ̀rẹ bí aṣọ wèrè olúwa fàwọn ya pẹ́rẹpẹ̀rẹ bí aṣọ wèrè ó lọ fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ bí aṣọ wèrè mo gbàdúrà lẹ́ǹkan sí ọlọ́run tó la ọ̀nà níbi tí ògbé sí ọ̀nà tó mú mi jáde nínú àpáta ọlọ́run tó ṣe tẹ́nìkan kò lè ṣe ọlọ́run tó gbèjà mọ́díkà ìjà tó gbèjà ẹ́sítẹ́rì tó gbèjà gbogbo jù ní súsánì ọlọ́run o gbèjà mi o gbèjà mi o gbèjà mọ̀ mi gbèjà adébùkọ́lá sarah tolúwanẹ́mí jésù tó fún mi gbèjà rẹ o gbèjà wa o lọ́wọ́ àwọn ìkáyé àwọn ẹni bíi nì gbèjà mi àti àwọn ọmọ mi nínú iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ tí mo gbà mi ò ní ṣẹ́kú mi ò ní kú ṣáájú ìyá mi lórúkọ Jésù mi ò ní fọmọ ṣe ọmọ mi ò ní sọnù ọmọ mi ò ní dí gbogbo ègún ọjọ́ pípẹ́ gbogbo ègún ọjọ́ pípẹ́ lórúkọ Jésù ẹ parẹ́ láti gbogbo wa Bíbélì sọ bẹ́ẹ̀ ó ní ó ní igi tí bàbá mi ti bá bá lọ́rùn tí ò bá ti gbìn àwọn ọmọ gbẹ̀rẹ̀ tútù gbogbo tí gbogbo ẹ̀yin irúgbìn búburú tẹ́ ti pẹ́ nínú ìpínlẹ̀ ilé mi tẹ́ pẹ́ nínú ìpínlẹ̀ ayé àwọn ọmọ mi tẹ́ pẹ́ nínú ìpínlẹ̀ ilé bàbá mi tílé ìyá mi ní ọ̀sán gọrígọrí yìí ní ìlú Canada mo pàṣẹ fún yín níbi tí ẹ bá wà ẹ máa fàtú tí gbòǹgbò tí gbòǹgbò ẹ fàtú o ẹ kó jáde láti òní lọ láti òkèrè wá láti òkèrè bẹ́ẹ̀ ni o mo sọ sí gbòǹgbò gbòǹgbò bìnrin ó yá gbẹ ogun nì ẹ̀mí kanì ẹ̀mí bìnì gbẹ láti gbòǹgbò gbogbo ogun tó ja orílẹ̀-èdè mi mo súre fún ọ náà ẹn bíbélì sọ pé ká gbàdúrà fún àwọn ọ̀tá wa mo gbàdúrà fún ọ ogun tó ja ilé mi tó ja ayé mi tó ja orílẹ̀-èdè mi tó ja àwọn olólùfẹ́ mi mo súre fún ọ láti gbòǹgbò wá kó gbẹ dànù lórúkọ Jésù gbẹ o gbẹ o gbẹ o gbẹ o gbẹ o gbẹ o o máa gbẹ ni ó yá gbẹ bẹ́ẹ̀ lórí kò ní yí padà àwọn ìṣòro tó ti ga tó ti dàgbà tó dàbí ìrókò tó ní ẹ̀ka tó ń so èso búburú nẹ̀ lórúkọ Jésù ẹ̀yin náà ẹgbẹ́ láti gbòǹgbò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ a ò fẹ́ gé ẹ̀ka yín gbòǹgbò láti bẹ́bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú yín gbogbo gbòǹgbò búburú gbogbo igi búburú tó ti ní gbòǹgbò lọ sísàlẹ̀ lọ́hùn lọ́hùn mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe sọ fún wa pé tolúwa ní ilẹ̀ yìí o tolúwa ní gbogbo àgbáyé tolúwa ní àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀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 ba gbogbo búburú jẹ́ kó tú ohun tí ọ̀tá ó rere nì tí ọ̀tá táwọn àfòmọ́ búburú tó ti fò mọ́ kí ọlọ́run ẹ̀mí mímọ́ yìí tó dá ilẹ̀ tó dá òkè tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo kó máa tú gbogbo ẹ̀ ṣe ètò yẹ kó bàjẹ́ nínú ìpìlẹ̀ búburú yìí kó máa wọ́ sọnù láti inú gbogbo wa lápàṣẹ fún ọ ìwọ ibi nì tó ti gbin ara rẹ sínú ilé wa sínú ayé wa sínú ìpìlẹ̀ wa sí orílẹ̀-èdè wa lórúkọ Jésù gbogbo rẹ kú lórúkọ jésù bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo ogun tó jà mí ó yá kú báyìí lórúkọ jésù olórí ogun náà ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ olórí ogun tó jà orí èdè mi tó jà ìdílé mi tó jà ọmọ mi ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wọlẹ̀ ẹni sanwó ẹni gbowó láti máa dáná ogun tì ó yá gbọ́rọ̀ olúwa gbogbo owó tó san ni ó yá o dolòṣì dolòṣì dolòṣì ẹni gbowó lórí ọ̀rọ̀ mi tó sanwó lórí ọ̀rọ̀ mi láti dáyé mi láàmú bẹ́ẹ̀ ni tó fẹ́ kó jẹ́ fún mi tó fẹ́ kórí fún mi kó jẹ́ tiẹ̀ I send it back to you èmi Bọ́lá Fọláṣadé Ẹ́sítẹ́rì Ṣubúladé mo gbàgbára tó máa ń dá ibi padà sórí oníbi mo gbà mo jẹ mo fọmọ mi jẹ mo jẹ mu àwọn olólùfẹ́ mi mo fún gbogbo yín jẹ torí pé àwọn èèyàn tó bá lọ́nu ayé wọ́n ní wọ́n lọ rẹ yẹ wọ́n lọ ra tó bó bá wọ́n láti jẹ o èmi náà mo gba agbára ẹ̀mí mímọ́ gbogbo agbára tábìlì ayé àti ọ̀run agbára tó ju gbogbo agbára lọ mo jẹ mo fọmọ mi jẹ mo fọmọ olólùfẹ́ mi jẹ bẹ́ẹ̀ ni o ikú ọdún yìí rí mi sá àrùrí mi ọmọjú ni bẹ́ẹ̀ ni o mo di ko ní kú lọ́mọdé o bẹ́ẹ̀ ni tọmọtọmọ bẹ́ẹ̀ ni kò sóhun dá lórúkọ tí a lè dà kó èmi àti gbogbo àwọn mi àti gbogbo àwọn mo ba súre fún tó fẹ́ràn mi bẹ́ẹ̀ ni kò sóhun dà lórúkọ tá a lè dàkọ wá tó máa ṣe àwọn tó bá dìde sí wa ní ìdájọ́ ẹ ó máa jẹ̀bi gbogbo àwọn tó dìde ogun sí mi o ẹ gbọ́rọ̀ olúwa ẹ̀yin mélòó ni mo ní kẹ́ máa jẹ̀bi lórúkọ jésù ta ló sì fọwọ́sowọ́pọ̀ ogun lórí mi lórúkọ jésù mo sọ fún ọ lónìí ó yẹ wó sọnà gbogbo ẹnikẹ́ni tó gbé nǹkan tiẹ̀ dání tí mi ò yọ lẹ́nu tí a máa ń rán níṣẹ́ pé lọ yọ lẹ́nu lọ bà nínú jẹ́ gbogbo àdúrà fún ọ pé ìbànújẹ́ jẹ́ tiẹ̀ èmi inú mi yóò máa dùn ayọ̀ tèmi yóò kún tọmọ mi yóò kún àwọn olólùfẹ́ mi ayọ̀ yín yóò kún o ọkàn yín yóò balẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá wò mí ta rán níṣẹ́ sí mi pé lọ sọ̀rọ̀ yìí fún yóò bá nínú jẹ́ gbọ́ èmi ti di kò gbọ́ nǹkan kan nínú àwọn níbi mi ò gbọ́rọ̀ èṣù mọ́ mo gbọ́ ti ọlọ́run whatever ó ní irú ó ní what do you believe irú resort. what type of result you believe I believe in the resort of the law. that said it is well with me it is well with my people well with my children well with my nation well with all the people that were that love me in the name of the father the son that the holy spirit bíbélì sọ fún mi pé ariwo ayọ̀ la máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo torí mi ò jókòó sí ibùgbé jókòó àwọn ẹlẹ́ṣẹ̀ àti tàwọn ẹlẹ́gàn olúwa o ayọ̀ ní tèmi ariwo ayọ̀ la máa ń gbọ́ lágọ̀ọ́ àwọn olódodo and the bible said again that in the presence of the lord there is a fullness of joy because i carry the the presence of god in my life my daughter carried it my people carried it if i declare it also to my home to my people to the church the good church of god yes the goodness of god the peace of god the joy of god shall reign in this land it shall reign in canada in our home it shall reign in all over the world The peace of God, you shall embrace yourself again. The Lord will open your understanding. It will give you wisdom, knowledge, and understanding. In the name of Jesus Christ, Stop fighting yourself. The Lord will create joy, love into your heart. In the name of Jesus Christ, to love one another. In the name of Jesus Christ, every spirit of madness that causes trouble in a nation, I command you right now, those of you that are willing to be healed from madness, from your spiritual madness, I command you to be healed. For those of you that have signed that you say you are not going to be healed, you are not going to repent from your wicked soul, the Lord will, will slay you. The Lord will fight you himself in the name of Jesus Christ. And the people of God shall hold their peace. I'm part of the people of God. My children are part of the people of God. My well-wishers are part of the people of God. Our nation are part of the people of God. We shall hold our peace. and so shall it be ẹnikẹ́ni tó bá gbé agbára ìkàdání èyí a fi wí àbí egbò ṣe tá a bí àwọn àlùjọ̀nú inú igi tá a bí àlùjọ̀nú inú omi láti fi bá èmi Bọ́lá Fọláṣadé jà láti fi bá àwọn ọmọ mi jà àtàwọn olólùfẹ́ mi irú agbára bẹ́ẹ̀ dábẹ́ẹ̀ ó yá kó bẹ́ẹ̀ ni o wọ́n ní àwọn yorùbá ló sọ o mi ò kọfọ̀ bẹ́ẹ̀ ni èdè yorùbá ni mo fẹ́ sọ báyìí wọ́n ní ọmọ náà ká torí pé gbogbo àwọn àṣẹ òkùnkùn tí àwọn ẹni òkùnkùn ni tó máa ń lò ní náà bẹ́ẹ̀ ni <laughs> inú àwọn ọ̀ká àti ẹranko wọ̀nyí ni gbogbo ẹni bá lo agbára ẹranko mo gbàdúrà fún ọ láti láti fi bá èmi jà láti bá ọmọ mi jà láti bá àwọn àwọn ènìyàn mi jà láti fi bá platform mi jà ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún ọ pé ọmọ inú rẹ àti oyin ọ̀ká àti ẹranko ni yóò ṣekú pa ọ́ ọmọ náà ọ̀ká máa ń ṣekú pọ̀ káǹtì ẹni lórúkọ Jésù ẹni bá fi eyín ọ̀ká tó fi tọ́ àṣẹ òkùnkùn kan lá láti fi gégùn fún èmi àbí ọmọ mi lórúkọ Jésù àwọn <laughs> ẹranko búburú kó pa ọ́ jẹ nítorí máa ń paradà sí ni nítorí máa ń lò ní kó pa ọ́ dànù nítorí ṣe búburú ní kó pa ọ́ dànù gbogbo àṣẹ òkùnkùn ní kó bá ọjà àwọn agbára àjọ tó lò kó bá ọ wí bá ọjà kó dojú ìjà kọ bẹ́ẹ̀ ló máa rí okò ní padà láti wákàtí lọ ìwọ tó máa ti fún àwọn àlùjọ́nú rẹ lóúnjẹ tó máa ń gbà á tẹ́lẹ̀ láti tó ipò dáwọ́lé ọ̀rọ̀ mi àbí tó dáwọ́ lọ́rọ̀ mi àbí tó ọmọ mi àbí táwọn olólùfẹ́ mi kan láti wákàtí lọ ó máa fún àwọn tó ń bẹ̀ níṣẹ́ ó fún wọn ní wọ́n jẹ wọ́n rí ẹbí wọ wọ́n rí ẹbí ọ̀tá ẹ ó jàjàkú agbára ńlá tí a fi da èdè ayérú tí ò fi jẹ́ kan náà mọ̀ bẹ́ẹ̀ ni lọ́jọ́ tá a fẹ́ kọ́ ilé ìṣọ́ bẹ́bélì mo gbàdúrà fún ìjà tí ò ní ṣe parí lágọ̀ọ́mọ̀ mi ó yá ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹni bá lérìn mi sínú inú rírun ni kò pa yín sọnù bẹ́ẹ̀ ni o ẹni bá ń mi sínú inú ni kò pa sọnù ẹni tó bá lóun fẹ́ rí pẹ̀lú mi mọ́ ilé kò jìnnà sí ọ ẹni tó bá lóun máa dí mi lọ́wọ́ ilé ó yá ọlọ́run kò fi ọ ṣẹ̀sín bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you for that. We worship you, Lord, because you are God. You have promised me this year. You say, I will rise and shine because my light has come. Yes, your light is upon me. Double, double. Yes, and I declare and I swallow it and I believe in it because I trust in you. You said in your word that those who trust in you shall never be put to shame. Shall they ma trust nínú yín? Bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí mo bí trust nínú rẹ̀. Especially this Olúwa ni mi Jésù tó fún mi ayọ̀ mi dé. Àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé. Àtàwọn tó máa ń wá sábẹ́ bravo mi láti máa gbàdúrà fún mi láti máa kọ́mẹ̀tì onere fún mi ní abẹ́ platform mi olúwa mo súre fún gbogbo wọn àlàáfíà kó jẹ́ tiwa kó sì jẹ́ tiwọn bẹ́ẹ̀ lórí òkò sí ní padà in Jesus wonderful powerful name I pray amen ọlọ́run ẹ ṣé kristi ẹ ṣé olùgbàlà ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa in Jesus name ẹ káàbọ̀ sí few people that are here you are going to pray one prayer you go pray this prayer Me or any ní to tó ṣàmì you ṣàmì ò ṣàmì no problem bóyá ẹ̀dẹ̀ bí sinwó yẹn ń gbàdúrà you know what you are going to pray one prayer gbogbo ohun tí ọ̀tá ṣètò fún mi lára ìtàn ti deposit no ayé me. when the enemy plans something for you at times they give you part of it you know like you go to bank or you go to anywhere you want to have an agreement or did of, uh, of agreement you know there's part of it they give you part of it and those people also they hold part of it ohun tí a ti ṣètò fún mi tí ọ̀tá ṣètò let me tell you the plans of the enemy is not of good for you no matter how it is kò sí bó ṣe wà tó lè lójú rẹ ó lè dàbí poro sí ó lè máa blink ó lè máa rí bákan but you know what is evil the only plan that is of God I mean that is good for you is of God okay the original lover the plans of God is only one that is good okay now gbọ́wọ́ síkùn rẹ̀ àbí any depart any part anywhere nínú ayé rẹ̀ àbí níbi ayé ara rẹ̀ tó yà ti jẹ́ pé ara rẹ̀ ni you understand me wàá sọ wípé ohun tí a deposit ní tí ọ̀tá pinnu fún mi tá a fi fún mi tá a fún pàtọ̀ tá a fi mi tá a fi mìíràn nínú ara tá a fi lára rẹ̀ sínú ara mi olúwa máa lé e jáde báyìí olúwa lé e jáde gbogbo nǹkan kí nǹkan tí a gbé dání kò sí bó ṣe fẹ́ tó bá ti fẹ́ ṣètò lórí ọ̀tá de you know de èmi that's why tí agbára máa fi tó bá ti lè fún ẹ lára ẹ̀dá ní ó ti yé bẹ́ẹ̀ eh tó bá ti le fún ẹ lára ẹ̀dá ní àbí o ti mistakenly wọ́n ti deposit kankan tó ti pẹ́ má ṣe kó jẹ́ pastor kó má gbà o gba eléyìí lára májẹ̀mú tí ohunkóhun tí ọ̀tá ṣe tó ní agreement lọ́wọ́ tó ń sọ pé agreement wa rèé a dẹ̀ ti fún ní part of it ìwọ gan bóyá o gba àwọn nǹkan mìíràn o mọ̀ bóyá ìwọ tó tiẹ̀ jẹ́ pásọ̀ o gba òfin mi o mọ̀ ìwọ mi gan wọ́n kàn fẹ́ lẹ́bùn mi o mọ̀ bóyá ìwọ mi ò kàn wọlé mi o mọ̀ bóyá o kàn ní ọ̀rẹ́ mi o mọ̀ bóyá o kàn tiẹ̀ lọ jẹ oúnjẹ kan o mọ̀ bóyá o kàn tiẹ̀ you know you just want to make some friends o mọ̀ ó sọ fún ọlọ́run gbogbo ohun tí ọ̀tá pinnu fún mi tó ti fi páàtì ẹ̀ sínú ayé mi tó ti fún mi lára ẹ̀ láti máa claim right lórí mi lórúkọ jésù lónìí ó yẹ máa jáde májẹ̀mú burúkú yìí ó yẹ máa parẹ́ ó yẹ máa parẹ́ ó yẹ máa parẹ́ májẹ̀mú òkùnkùn láyé ètè mi àtàwọn ọmọ mi ó yẹ máa parẹ́ bẹ́ẹ̀ lórí kò ní í padà in jesus name we pray amen jẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ àwọn kọ́kọ́ ń wà àwọn ogun kan tún wà nínú ayé yìí ọ̀rọ̀ kékeré kan báyìí la fẹ́ sọ bọ̀tọ̀ ọ̀rọ̀ tó powerful ni we are not going to stay long but on this life chart we are going to live long hi Bola Folashade going to live long to pro I mean to preach and to say the truth of God you know in tó ṣẹlẹ̀ ni wípé hmm, yẹ̀rí bá ká sẹ́tayá bàbá hmm. àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ayé ó ti yé majority of it inú ayé yìí láti cause a lot of it we cause it we cause the confusion the confusion people are living in the problem people are living with it was caused on this earth okay. Mm-hmm. I will not cause problem for myself again. I refuse to cause problem for myself and for my children. Mm. I refuse to cause problem. A lot of people, they pain that they're going around. I look at some people. Let me tell you, there's nothing you want to tell me about my past that will be paining me. There was a time I cried. I cried from when I was in Nigeria, when people started with me, and they busy destroying those things. Torí ẹ̀, bóyá ló máa dáa fún gbogbo àwọn, bóyá láyé gbogbo, bóyá ní gbogbo àwọn tó dì pẹ̀lú tó fi àjẹ mí. I don't want to talk. Bóyá ni wọn ò ní máa ṣẹ́kù. Bẹ́ẹ̀ ni. Bóyá ni wọn ò ní máa ṣẹ́kù. Bóyá lọ́lọ́run ò ní dín ọjọ́ orí wọn kù. Ṣùgbọ́n tó bá gbowó náà, tó anybody tó bá sọ pé go and just talk to her, don't just hunt I don't just want to say bad thing. I mean, it's not bad thing. Because a lot of bad people, even when you are sitting on your own, you are on your own, they still want to come around you. They want to come and pinch you. They want to come and haunt you. They want to come and conk your head they want to come and knock you down you understand me <laughs> yari bobo sokaya baba gbogbo agbára kágbára gbogbo ẹnikẹ́ni <laughs> gbogbo ẹnikẹ́ni tá à ń gbéṣẹ́ fún iṣẹ́ burúkú mi ẹnikẹ́ni tá à ń gbéṣẹ́ òkùnkùn fún lórí ọ̀rọ̀ mi láti máa ṣe ẹni tó rò pé òun knock me down ó ra knock it out gbogbo ẹni tó rò pé knock me down ẹni tó rò máa knock ọmọ mi down ó ra knock ẹ̀dá bẹ́ẹ̀ out lórúkọ Jésù gbogbo ẹni tó bá lòun máa knock me down ó ra knock ẹ̀dá bẹ́ẹ̀ out ṣé you are praying that prayer Tolú Then, like a mother like a daughter ni agbára any power planning to knock me down father knock them out anybody planning to knock me down anybody planning to knock my nation down anybody planning to knock my children down anybody planning to knock my glory down Father, all of them together. Father, knock them out. Father, knock them out. Hold on, knock them out. Hold on, knock them out. Hold on, knock them out. In Jesus' name. Amen. I pray, Lord, for peace in the midst of those people who love me. And I pray for peace of God in my home, in my life. I pray for breakthrough in the name of the Father, the Son, and the Holy Spirit. I pray for blessing on this nation. I pray for knowledge, more power, understanding on our leaders In the name of Jesus, they will not fail. They will not fail our nation. In the name of Jesus Christ, the evil shall be reduced. Mm. When we have a good government, yes, the evil shall be reduced. I pray for my country. I pray for this country. I pray for all the places that they are listening. Mm. That I have my, my well wishes. that I have my loved ones, mm. and those who love me. I pray for them that the evil in their country shall be reduced. Evil in our land shall be reduced. Evil in this world shall be reduced, shall be reduced, shall be reduced. Lord, reduce evil. Evil no more ego for you. The Lord will demote evil in my home. Evil, I command you to be demoted. I command you to be demoted. I command you to be demoted. Evil demote people. I command you right now. Evil that is working to demote me, to demote my business, to demote my finance, to demote the word of God. I command you evil to be demoted. The Lord will demote you. The Lord will demote you. The Lord will demote you. Any man or woman planning to demote me, planning to demote my children, planning to demote my glory, to demote my daughter's glory, such people shall be demoted. Those of you say amen under my platform, the Lord will not demote you. Enemy will not demote me and you. The Almighty God will not demote us. But the God Almighty, the hands of God, powerful hands of God, hands of God shall demote all our enemy. In the name of Jesus, the enemy shall be frustrated. Our life will not be frustrated. In the name of Jesus Christ, all the people that bless me, any man or woman that bless me, that patronize me, Lord God Almighty, create your fear into their heart and continue to bless them. Also, as they want me to be blessed, Father, bless them. Anybody that bless me. Oh Lord, please force create your fear into their into their life. Let them serve you and fear your name and fear you and do what is right and continue to work with them forever. And they will not fail. I will not fail as well. My children will not fail in Jesus' name. Amen. Thank you, Father, for this moment. We worship you. We open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Oh Lord, empower my tongue. Suit. <laughs> Put your authority in my mouth. Hmm, ito ẹnu me. ó dàṣẹ àwọn ò ní tatọ́ bẹ́ẹ̀ ni a sì ní ṣe tí ọlọ́run ò fẹ́ ọ̀rẹ́ nù mi di agbára ó di òkúra bàtà lórí gbogbo ọ̀tá ó di ìmọ́lẹ̀ fún gbogbo àwọn olódodo àti èmi àtàwọn ọmọ mi ó di ààbò lórí ayé wa lórúkọ Jésù ọ̀rọ̀ ọlọ́run ó di agbára ó di ohun tó ń lànà di ohun tó ń ṣí ọ̀nà bẹ́ẹ̀ ni ó mú iṣẹ́ àti òṣì kúrò gbèsè wa kó láyé wa aṣọ gbèsè ni àwo òwò mọ́ bẹ́ẹ̀ lórí kò ní í In Jesus' name we pray. Amen. Ẹ káàbọ̀ sí Bílẹ̀ You are welcome to this platform. Adegbola, uh, thank you. God bless you. Ìyá gbogbo. Gbóntú. Amen. God bless you. Orúkọ yín yẹn fún ni. Ẹ káàbọ̀ God bless me and you. Ẹ káàbọ̀ síbí. Ẹ káàbọ̀ síbí. I love you guys. I want to talk quickly about um, kí n tó Mama fẹ́ sọ information méjì kan mo ti ń wò tipẹ́ but ọ̀rọ̀ yìí a máa ka ẹsẹ̀ bíbélì kan òun náà ló sọ nípa iṣẹ́ kí là ń pè ní iṣẹ́ kí ni à ń pè ní iṣẹ́ ẹni tó bá mọ nǹkan tó ń jẹ́ iṣẹ́ kó sọ fún mi ẹ jọ̀ọ́ fíw àwọn èèyàn fíw tó wà níbí god bless you ma god bless all of you olúwa yimika elizabeth adébáwo god bless you ẹ káàbọ̀ ma ẹ káàbọ̀ síbí ẹ jọ̀ọ́ ẹ̀yin ọlọ́gbọ́n àti ọmọ ọlọ́run torí pé ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ ṣọgbọ́n ta ni ẹ bá ti ní ìbẹ̀rẹ̀ ọlọ́run you know the answer okay ẹ jọ ẹ sọ fún mi kí ni ohun tí à ń pè ní iṣẹ́ kí ni ohun iṣẹ́ já mú kí ni ohun tí iṣẹ́ túmọ̀ sí ẹ bá mi sọ kíákíá kí n tó sọ nǹkan tá a fẹ́ sọ kí n dẹ̀ wá sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ ká round it up you know ẹ jọ ẹ jọ ṣẹ́ anybody mọ̀ mo fún yín ní one minute ẹ jọ tẹ́nibọ̀dì bá mọ̀ ẹ kàn bá mi kọ́ there is no harm there is no harm in trying and there is if there is no correction see àwọn èèyàn you know just try if you know it tó bá jẹ́ pé ọgbọ́n àgbéwá whatever tẹ báwo kí ló ń jẹ́ iṣẹ́ kí ni wọ́n máa ń pè ní iṣẹ́ kí ni iṣẹ́ kò sẹ́ni tó dá mi lóhùn iṣẹ́ yẹn iṣẹ́ ní òyìnbó ni no because let, let's read first let me read um, uh, I will read uh, Second Corinthians for you. Hold on, hold on first. Let me read James. Let me read James. Sorry. I will read James chapter. Just one verse. So James chapter 2. I'll read verse 17. Faith that does not lead us to do good good deed is all alone and dead. Ìgbàgbọ́ láìsí iṣẹ́. Okay, ẹnìkan ní labour. Okay, wọ́n ni kilo ló ń jẹ́ ni wọ́n ní labour. Wọ́n English. And àwọn kan ní iṣẹ́ kárakára. Iṣẹ́ jẹ́ ohun tí ohun tí a máa ń pè ní iṣẹ́. ni ohun tó bá lo àkókò rẹ fún. Okay? So a lot of people believe that when you spend your hours on some things, okay? a lot of people rubbish water that into others bá okay but in tó ń jẹ́ iṣẹ́ náà ni in tó fi àkókò rẹ ṣe in tó fi àkókò rẹ fún o ń gbọ́ fi ayé rẹ ṣe ẹlòmíì fi ayé ẹ̀ jale. Elomi fi ayé ẹ̀ ṣe aṣẹ́wó iṣẹ́ ló bìlí pé ah ó ti yé ẹlòmíì fi ayé ẹ̀ o de fi ṣe iṣẹ́ bank Elomi fi ayé ẹ̀ o fi iṣẹ́ ó fi ṣe iṣẹ́ business ẹlòmíì fi ayé ẹ̀ ó tún fi ń ṣe a lot of a lot of things ẹlòmíì fi ayé ṣe nurse fayé ẹ̀ ṣe doctor fayé ẹ̀ ṣe lawyer fayé ẹ̀ ṣe accounting fayé ẹ̀ ṣe estate management ó ṣe iṣẹ́ ó create gbogbo kìíní yẹn ó fi àkókò ẹ̀ fún ohun tí a ń pè ní iṣẹ́ ni ohun tí a fi àkókò wa fún but a lot of people a máa ka ẹsẹ̀ bíbẹ̀ ẹ mọ̀ bíbélì yẹn ẹsẹ̀ bíbélì tí mo kà nísìnyí ó ní iṣẹ́ ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara so people believe that oh torí wọ́n sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ o ẹ̀yin pastor ẹ̀ má sá lọ o <laughs> ẹ̀yin èèyàn ọlọ́run ẹ̀yin christian ẹ̀ má sá lọ o àwọn kan believe pé iṣẹ́ pásítọ̀ téèyàn bá ti ń kò ń ṣe iṣẹ́ iṣẹ́ pásítọ̀ tẹ́ni tó bá ti jáde sórí pulpit tó bá ń preach gospel tó teach So ti yé torí nínú bíbélì àwọn kan jẹ́ teacher àwọn kan máa ríro pàápàá àwọn kan máa fi èrè fọ àwọn kan máa túmọ̀ àwọn olótìtọ́ ni òwà àpérò abrakadá abrakadá o àwọn kan á máa gbá ìjọ àwọn kan máa tó ṣe àpapà they are all working bíbélì sọ fún wa pé gbogbo pátá ló ń ṣe iṣẹ́ but you know what nínú ayé yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn tó rọ́bìṣì iṣẹ́ ẹlòmíràn wọn ò fẹ́ jẹ́ kí iṣẹ́ náà kó mú owó wá fún torí wọ́n bìlífì pé kò ṣerú iṣẹ́ tí àwọn ń ṣe Otiye, they believe that because this person is not doing exactly what we are doing, then it's not working. Iṣẹ́ tí ẹlòmíràn ba ti ń o òun ló kàn ti bí iṣẹ́. Iṣẹ́ jẹ́ nǹkan tó fi àkókò rẹ̀ ṣe. Àwọn nǹkan tí wọ́n ṣe fún wa lórí bíbá yìí, mo rí some wicked soul ní ọjọ́ kan tí n bá preach. Wọ́n máa ní preaching àdúrà gbígbà kò yẹ kó lówó. Ó ní wọ́n ní ọmọ burúkú kan báyìí, obìnrin, ó ti wọ fifty báyìí o. Bọ̀ mo pè ní olórí, mi ah, oh, bá pè lólórí burúkú, ó máa padà yọrí burúkú later ó ti yé mẹ́yẹn because ìtọ́ dẹ̀ ń ṣe náà ni pé àwọn ṣe nǹkan wọ́n kàn mí ní pé báwọn ṣe wà yẹn sí o iṣẹ́ bíbú ènìyàn iṣẹ́ jíjojú ènìyàn iṣẹ́ bíba ti ènìyàn jẹ́ iṣẹ́ olè jíjà iṣẹ́ aṣẹ́wó ṣíṣe tí àwọn yàn níṣẹ́ ni wọ́n pè ní iṣẹ́ iṣẹ́ àgbèrè iṣẹ́ ká ba yé ènìyàn jẹ́ iṣẹ́ ká jẹ́jà nǹkan ní nǹkan bà wọ́n pè ní iṣẹ́ òun ni wọ́n recognize ohun tí ìwọ bá ti wá ń ṣe because wọn ò fẹ́ kó wọn ò fẹ́ kó dowó fún ẹ wọ́n tí bíbélì sọ fún wa ni pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ ó jẹ́ òkú nínú ara ìyẹn mi pé iṣẹ́ tí o bá ti ṣe ń tó bá ní ìgbàgbọ́ lé lórí tí wọn ò bá jẹ́ kó di owó fún ẹ wọ́n fẹ́ sọ di òkú ni ó máa di òkú nínú ara you will not be able to move on you won't be able to maintain it you will eventually you know what if care is not taken you will fall into their trap by doing what they are doing and that's why you see a lot of them a lot of people today ìwọ̀n tó ń ṣe kò jọ wọ́n lójúmọ́ wọ́n fọ̀ sínú àwọn category ohun tí kò dára ni torí pé òun ni wọ́n recommend fún ara wọn tó ń dẹ̀ gbàgbọ́ pé n tó dára lẹ́yìn ó ti yé àwọn a lot of people now listening to the wrong things you understand me but today mo gbàdúrà fún èmi ara tèmi àtọmọ mi ọgbọ́n tó máa mú kéèyàn kó ṣe writing you will not be moved by what people say You will not be moved by what they, what they do. Yes, when you are working, you spend your hours, you spend your time on something, and some people believe you are not working. They believe that you cannot make money from it because it doesn't look like them. Everybody, that's why a lot of people that they are trying to frustrate, nírú àwọn ènìyàn bẹ́ẹ̀ tó bá sọ pé òṣìṣẹ́ tó bá ṣeṣẹ́ mọ́tò, wọ́n frustrate ẹ̀ fún ẹ. Tó bá mechanic, wọ́n frustrate ẹ̀ fún tó bá ṣe ṣe aṣọ títà wọ́n lè frustrate ẹ̀ fún ẹ tó bá tó bá ṣe nọ́ọ̀sì wọ́n lè frustrate ẹ̀ fún ẹ tó bá lọ fẹ́ ta makeup wọ́n lè frustrate ẹ̀ fún ẹ tó bá lọ fẹ́ to oúnjẹ wọ́n lè frustrate ẹ̀ fún ẹ tó bá lọ fẹ́ sọ news wọ́n lè frustrate ẹ̀ fún ẹ because wọn ò fẹ́ kó o succeed láyé ni òun gbọ́ so ìgbàgbọ́ láìsí iṣẹ́ àwọn èèyàn sọ pé ẹ eh, wọ́n ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú nínú ara ẹ má dẹ̀ jẹ́ ń tàn yín àwọn bírọ́dà tó kọ ẹsẹ̀ bíbélì èèyàn ló kọ are you getting me nígbà tó kọ brother James nígbà tó kọ ẹsẹ̀ bíbélì nígbà tó kọ ẹsẹ̀ bíbélì ṣàmì pé wọ́n jẹ́ olùkọ́ni maybe part of people tó wá sọ́dọ̀ wọn bóyá wọ́n béèrè lọ́wọ́ wọn because we are responsible a lot of preachers àti ní ayé àtijọ́ àti nísinsìnyí we always we supposed to be a responsible person we are always responsible you understand me bóyá wọ́n béèrè lọ́wọ́ wọn ó ti yé yín mẹ́yẹn you know and tó bá dẹ̀ béèrè lọ́wọ́ yẹn pé okay I cannot carry this alone that's the answer he gave to people and the answer nígbà mìíràn tó bá fún àwọn ènìyàn kan wà á dẹ̀ jáde láti wá fi ṣe kíni láti wá fi teach àwọn ènìyàn you understand me so brother James according to him àwọn ló kọ ẹsẹ bíbélì pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara torí ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n rọ́bìṣì mi ò sọ àwọn fake pastors o mi ò sọ àwọn èèyàn tó kàn jẹ́ pé wọn ò ní ìmọ̀ mi ò sọ àwọn tí ò kàn ní ìpè àbí tí wọn ọmọ understand nǹkan tí wọ́n ṣe o You understand me? But I'm telling you, those people who create time, who have time for what they are doing, and they follow it. So they also qualify for the blessing. All right? Don't count people. Time, is nǹkan tí mo kàn sọ fún yín náà ni pé iṣẹ́ jẹ́ nǹkan tí a fi àkókò wa sí. Bíbélì gan sọ fún wa, whatever we find our hand doing, only ní it we, we shall prosper. We will make it. We should do it diligently. And then we shall prosper. You understand me? And he also said again that our gifts, our gifts shall usher us to the front. When people is preaching, when people is talking, when people is pressing, when people is doing things, and that thing is also good to others. It's good to others, not to the detriment, I mean, not dangerous to the other. And he created his time, and he used his time. You understand me? It's his work because you use energy ohun gbogbo tí a bá ń pè níṣẹ́ náà ni ohun tó bá fi ara rẹ tó fi energy rẹ ṣe àwọn tó ń ṣe aṣẹ́wó náà wọ́n fi energy wọn ṣe iṣẹ́ náà ni wọ́n ṣe àwọn tó ń ja olè iṣẹ́ ni wọ́n ṣe kí ló wá dé tó ẹni bá jókòó tó preach tó bá ka bíbélì àbí tó ka ẹsẹ̀ bíbélì àbí tó ní àwọn ìmọ̀ kan àti òye tó sì kọ́ àwọn èèyàn máa sọ pé it's not good they want to rubbish it. That people want to tell you, tell you, they want just want to tell you that okay, this is what what they want you to do. You don't have to You just have to. Ìwọ gbọ́dọ̀ ṣe. They are not. Àwọn èèyàn sọra wọn this destiny writer. And that's why you see a lot of confusion. A lot of people are falling into trouble. A lot of people are not making it. Wọn ò jẹ́ kí Ọlọ́run gan kó yàn. Wọn ò dẹ̀ ní direction láti yàn. Okay? So, iṣẹ́ jẹ́ nǹkan tí o bá fi àkókò rẹ ṣe. Mi ò sọ àwọn tí àwọn èèyàn bá nínú nǹkan tó bá ń ṣe èèyàn lè jẹ́ télọ̀ èèyàn lè jẹ́ télọ̀ báyìí àbí oṣù tiye tó bá ṣe télọ̀ tó bá rán aṣọ tó oníkóràn style kan tí mistake bá wà nínú style yẹn o lè correct ẹ̀ o dẹ̀ lè ṣe sorry tí o bá tiẹ̀ ṣe sorry o lè ṣe o lè ṣe correction you understand me ìyẹn mi pé kò mí pé iṣẹ́ télọ̀ tó ti ṣe nítorí pé ó ti ṣe mistake pé we have to rubbish it then now kò ní síṣẹ́ télọ̀ mọ́ a gbọ́dọ̀ pa iṣẹ́ télọ̀ rẹ̀ nítorí pé mistake kan wà lára àwọn error wà lára àwọn kan tán ti rán You understand me? No. You correct the mistake. You make correction. And then you continue. Because when you are derail, I mean, when you try to derail people, you diverting them, you taking them away from their vision, what they know how to do best. You know what happened? Then they'll be useless at the end of everything. So far, it's not a evil, I mean, good, I mean, evil thing. I'm not supporting Ashewo. I'm not supporting those who are doing evil. But I'm telling you, in ti iṣẹ́ ní ayé yìí òun náà ni tí o bá fi àkókò rẹ sí ọ̀pọ̀ tó bá ṣe iṣẹ́ tiẹ̀ tó bá mèkè owó á dúró tì á ní iṣẹ́ tó ń ṣe yẹn kò yẹ kó ṣe iṣẹ́ yẹn kò ń ṣiṣẹ́ ṣé ní tó ń ṣe yẹn ṣiṣẹ́ ni ìsọ iṣẹ́ go and look for something doing and nǹkan tó ní kó ṣe yẹn gangan wọn ò ní sọ fún tó fẹ́ kó ṣe but èyí tó kàn ṣe náà wọ́n kàn fẹ́ divert wọ́n fẹ́ báyé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ divert ẹ̀ kúrò because when you continue you continue you continue you continue then wàá débi ayọ̀ wàá dẹ̀ ṣe kí ni only when you find yourself doing something when you lay your hand on something and you are doing it only do it with all your mind continue continue but a lot of people are distracted a lot of people want to block you a lot of people will tell people don't go there a lot of people telling people don't support her a lot of people telling people don't look at her a lot of people telling her what is she, is she doing she's doing nothing we are not seeing anything. Despite she have put all much energy, we shall use all many talents, you understand me? And naturally, they're benefiting from that. But they don't want that to be a blessing to the person. You understand me? So, ìgbàgbọ́, like iṣẹ́, wọ́n ní òkú ní nínú ara. Ìgbàgbọ́, you believe now. You believe. You are just sleeping. You never come out to, you, you never even try. Oh, try láti gba Wi-Fi. Let's sọ okay me too i want to i want to i want to do this you have not tried things before you understand me you just hope i hope everything gonna be alright i hope no that's not no ìgbàgbọ́ is ṣiṣẹ́ but ẹni tó jáde tó your june kan and again let me tell you if people are preaching preachers of the original preachers of the gospel because these days I want to mention somebody's name. I will mention one pastor's name. And I will tell the government of Nigeria to sit to that pastor. Yes. That's why I'm telling you now that because of this, a lot of ariwo wà, ariwo pọ̀ gan létí àwọn ènìyàn. Ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn èèyàn wá ń bẹ̀rù. Now wọ́n dìde sí ara wọn. Àwọn èèyàn tó bá ṣe nǹkan burúkú, eh? Àwọn tó bá ṣe nǹkan tí kò dára, you rebuke them. You can rebuke them with love. But don't cut people off totally because they are doing that. You understand me? <laughs> a lot of people not to think original God don't preach tó bá lọ wò wọ́n dáadáa wàá rí wọn pé many thing eh, many people ló níṣẹ́ tó ń ṣe kò ṣe àwọn tí ò níṣẹ́ o tó kàn jẹ́ pé i'm not saying also pé àwọn tí you know some people gan kó tó gba iṣẹ́ olúwa gan is a difficulties i mean they are very very ó wà difficult before kó tó accept you understand me people preaching nísìn tá a bá lórí facebook tá preach tá a bá ti wà níbí tá à ń sọ̀rọ̀ ìjà tá a bá sọ pé ah ẹni tó kú yẹn a fẹ́ gbé story wa bó ti ẹ̀ jẹ́ pé story yẹn ò kú kòtálì bí story yẹn kò bá wà òkè bí story yẹn bó tiẹ̀ jẹ́ pé irọ́ people will go there and then they will be you know they will be they will, they will be feeding their spirit with bad thing and ibi tó máa ti kó àwọn ènìyàn láwọn nǹkan tó máa dára bí ìgbà tí mo wò lánàá lórí EFCC wọ́n ní wọ́n lọ sí school àwọn ọmọdé wọ́n kọ́ wọn bí wọ́n kọ́ they should do away with the fraud like they should be careful about you know internet fraud and all those things you know they are teaching them many people tá bá ṣe nobody no parents will put like and love on it because a lot of people pàápàá fẹ́ kọ́ ọmọ òun kó ṣe iṣẹ́ bóyá olè yẹn ó máa tètè lówó ìyẹn gangan kì í ṣe nǹkan tí ọlọ́run ní fún they diverting people's thing but n tá à ń pè ní iṣẹ́ náà ni tó bá fi àkókò rẹ̀ ṣe so nígbà tí wọ́n bá gba àwọn aṣẹ́wó láàyè láti kọ́lé sí àwùjọ tó yẹ pé n tó ń tara wọn tó lè di wàhálà fún àwọn orílẹ̀-èdè ní àwùjọ tó ń ṣe nǹkan tí kò dára láti jẹ́ bad example influence fún àwọn ọmọdé àti àwọn ènìyàn wọ́n dẹ̀ ń support wọ́n dẹ̀ ń ra lé wọ́n ra mọ́tò láwùjọ wọ́n dẹ̀ tún jáde wọ́n ṣe bó ṣe wù wọ́n talk of àwọn tó bá sọ pé okay we are teaching people don't be ẹ mọ ní okay Oh, don't worry don't rush don't do this don't do that just be hard be focused be good be hardworking and be you know look you know and people be telling you pé gbogbo ohun tó ṣe yẹ kò make sense so ṣé àwọn tó make sense ibi tó ti ń ṣe nǹkan burúkú yẹn tí ò ló make sense that's why our society we living in society we confuse we cause problem and people who are not even part of the confusion they are living in that confusion because the people tó wà i mean confusion tá ń gbé yẹn nínú nínú ayé yìí we created it people created it for us so now we need a better life we need a solution we want the crime and the confusion to be less we want people good people to be more You understand me? The good teachers. We have different teachers. All of the, those people also to influence Awinyo from Babati. They are also doing their thing. That's what they believe they can, I mean, that can quickly, I mean, their success. You understand me? Also, when you see people doing good things, telling people the right things, let also patronize them. Let them make money. Because I notice that what I'm been doing, on this social media. Not me alone, a lot of good people. These days, they want to cut people off. They want to cut people off. And people who are cutting you off, they have no provision for you. bí àwọn èèyàn tó máa bá ẹbí ọkùnrin àbóbìnrin míì tó máa bá ẹ pé bísíǹsì yóò dáa fún ẹ má ṣe ó dẹ̀ ti ń ṣe ó wà òkè wọ́n kọ̀ tí ẹ̀ wọ́n ò ní ọ́ dá wọn fún ẹ They will tell you go and look for something and look for where to take care of your life these days. You have to do something now. And they are the one that cuts you up. Anything, what they call, I mean, what they normally call labor, what they normally call go, I mean, not labor, hard working is what you use your time. If I sit down here and I'm giving things, I'm giving information that actually good for any country or to anybody. I'm working with my time. And the Bible says your gifts, and I'm using my gift. Part of my mouth is my gift. Part of things coming from my mouth is my gift. I'm using the talent now to solve some problem. And then they want you not to have money. You understand me? He said, your gift shall usher you to the front. Iṣẹ́ ọwọ́ rẹ, your gift òun náà ni ẹ̀bùn rẹ. Àwọn nǹkan tó ṣe àkókò rẹ. You use your time for many things. A lot of people have benefit. A lot of you develop out of what thing you have done. A lot of they produce, you know, the raw material. The raw material coming from you, you are just a raw material. And a lot of things, when they pick it, they develop a lot of things. They're getting a lot of things, a lot of information, a lot of benefit And then the raw material, the original owner of the raw material benefiting nothing. That is not good enough. Okay? Let us develop good things more than evil things. Okay? Stop discouraging people. Encourage people. Encourage people. When you encourage people, there is not going to be too much competition. And stop giving direction if you know you don't have provision for anybody working. Don't stop whatever the person is doing. Anybody that stop it is a killer. If you know you don't have provision for this person and you stop whatever is doing that tó lè fún ní great future and you start trying to stop it or you stop it already, then you a killer. Ara àwọn murderer, ara àwọn terrorist Okay? Because a lot of people today they find themselves in one problem or the other. You understand me? A lot of people, they turn to killer. They turn to bitter souls. They turn to many bad things. Because so they said, hey, a lot of people, eh, this person, he doesn't have something for me. And it made me to forget about what I was doing. And he was even telling me, encouraging, they encourage you just, just to tell you, advice, they have nothing for you. They have what? They have nothing for you. So don't look at me. If you are selling, example, you are selling car, or you're a lawyer, or you're a doctor, Don't look at me because I came on social media say, oh, praise the Lord. And I also said something. I just say, on oh, my, I, I have a platform and I, every time I try to dress and to make my face also okay. And then you see it like I'm doing nothing. I'm doing something. Stop discouraging me and stop discouraging others. And also I pray and I put some things on my web, I mean my, my website. You believe that well because I'm not selling lace, I'm not selling gold, and I was also just oil and all this lipstick or something. I'm not doing, I'm not working. No, no, no, no. Stop encourage. I mean discouraging people. You are ruin most of people are ruin, they ruin a lot of careers. They destroy a lot of life. They turn a lot of people. In fact, they bully a lot of people. They turn a lot of people to to useless to useless person. Bisola Oyikansola ó ní sísí mi well done ma thank you ma. Okay, ohun ti a bá fi àkókò wa ṣe àwọn aṣẹ́wó lásánlàsàn àwọn olè tó yẹ kó padà nù wọ́n fi àkókò wọn ja olè de make o àwọn èèyàn wá fi àkókò wọn ṣe ohun tí ó dára tó bá ṣe nǹkan èmi Bọ́lá Fọláṣadé nsìn akáìmọye ọ̀rọ̀ tá a ti sọ tán máa sọ pé hmm, ọ̀rọ̀ gidi ló sọ yẹn but jẹ́ wọn ò lè fún ẹ lówó yàtọ̀ pé wọ́n ṣe báyìí àjàjà ẹlòmíì wọ́n kàn lè fún ẹ wọ́n tún máa fún ẹ ní in tí ò lè sọdowó lórí kọ́mọ diamond wèrè kan tí Facebook máa gbé wá tí ò dówó ó kàn lè jẹ́ ọ̀nà máa sọ pé hey iṣẹ́ kiri kiri kan you understand me mo ti ẹ̀yin minimum wage tẹ́ ẹ bá gbowó tí president Bola Ahmed Tinubu tán ti gbé òfin sílẹ̀ ti pé minimum wage tí gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbà tó wọ́n ní on the first ló máa náà implement àwọn federal àbí nǹkan kan bẹ́yẹn make sure pé tẹ́ bá ti gbàjàjà yín tẹ́ wà lórí facebook tẹ́ ti máa ń gbowó torí majority àwọn civil servants náà ni wọ́n ní àkáǹtì lórí social media tán bá ti sọ táwọn bá ti gba monetization wọn tán ń gbowó bẹ́ẹ̀ ni lè ṣe máa rí a lot of people soldiers a lot of people local government star wọ́n pọ̀ lórí oríṣiríṣi àwọn èèyàn tó mọ̀ pé wà lórí social media No wà bẹ́ẹ̀ àtàwọn businessmen míì náà máa gba náà ní àkáǹtì tán tó máa ṣe yes ma yes sir fún àwọn ọmọ tó pé wọ́n fẹ́ bá wọn ṣí ẹ̀ tí wọn tán wà ní nàìjíríà àtàwọn tó wà lóyìnbó wọn máa bá wọn wọn máa sọ́ọ̀bù àwọn so tẹ bá ti gba minimum wage yẹn make sure pé ṣe ẹ̀yin náà ẹ̀ bọ́ sádùúgbò kẹ́ máa ṣe bí àwọn èèyàn ṣe wà lórí Facebook tí wọ́n máa ń tán máa ń pín owó yẹn tẹ̀dẹ̀ máa ń rí àwọn tó wà lórí irú àwa tàbí tá a bá ṣe nǹkan tẹ́ máa bí pé àwọn ah, òṣìṣẹ́ ó ti yẹ mẹ ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ìtọ fi minimum wage ẹ gbé lára ẹ ti yẹ mẹ fi ṣòro kẹdẹ jẹ ká tẹlifáìsì ẹ̀yin civil servant náà ẹ learn how to give torí àwọn civil servant wọn kì í fúnyàn ní nǹkan wọn máa ní kò ni kò dẹ̀ sẹ́ni tó tó láyé láyé bí kò sẹ́ni tí kọ̀ọ̀kan tó ó ti yé bẹ́ẹ̀ so stop the stopping people but níta ń pè ní iṣẹ́ òun náà ni wípé ohun tó bá fi àkókò rẹ̀ ṣe ó ń bọ́ àwọn èèyàn tó má jókòó nílùú òyìnbó abroad like Canada when some people sitting down with their knitting when they need it. You understand me? They can give them money. Owó what one point wọn yẹn wọ́n lè but they encourage them to just do something. Arúgbó tó ti darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ hundred years. Ó sì máa ní tó bá ṣe lè gbé nǹkan dání. Tọ́wọ́ ẹ̀ ò tí ì gbọ̀. A máa ṣe máa ní tìyẹn tó bá ti understand me. They encouraging people. And that's why you see development. When you encourage people, then development come to that uh, people you encourage. But a lot of us, our country, they don't encourage anybody. They frustrate like irú àwọn K1. Má bínú K1 No àbí kó bínú gan irú àwọn olè bíi jàgùdà pálí àwọn olè tó jà wá lólè gbà ẹ wọn máa sọ fún ẹ pé àkànní obìnrin gan bíi máa ta mọ́tò wọn kàn sọ fún ẹ wọn ní iṣẹ́ tó ń ṣe kò dá o iṣẹ́ kankan wọn ò ní fún ẹ wọn ò ní provision kankan fún ẹ tó kàn ń ṣe wọn kàn fẹ́ bàjẹ́ ni they are anybody tó bá ti ń ba iṣẹ́ tí èèyàn bá ń ṣe jẹ́ tó máa ní ẹ lọ síbẹ̀ ẹ má lọ síbẹ̀ ẹ má wọ́ọ̀ṣì ẹ they are terrorists. òun gbọ́ òun lè ṣe máa rí nínú ọjà ẹ máa ṣe rí pé wọ́n bá ti wọ́n tajà níbìkan bí tó bá ń dùn wọ́n kàn déédéé lọ bẹ̀ wọ́n lọ dábẹ̀rú àwọn ọmọ kan wọ́n wà ń bẹ̀ àwọn family wọn bá lè jẹ́ wọ́n lọ bẹ̀ wọ́n lọ they are killers you got to be careful about them so people tí ò bá ti encourage yẹ tí ò fẹ́ kó o ṣe dáadáa ó yá gbàdúrà kan gbogbo ẹnikẹ́ni tí mò ń sagbá tí mò ń sagbára tí ò fẹ́ kí n succeed láyé olúwa finish wọn dànù olúwa parí wọn olúwa pa wọn rẹ́ gbogbo ẹnikẹ́ni tí mò ń sapá tí mò ń sagbára tí mò ń gbìyànjú tí ò fẹ́ kí kí n ṣàṣeyọrí olúwa pa wọn rẹ́ gbogbo tó bá ṣe I've labored. I've done, I've used my energy, my power on many things. Wàá ṣe business. Wọ́n fẹ́ frustrated. Wàá ṣe iṣẹ́. Wọ́n fẹ́ frustrated. But when sagbára tó ń sa ipá láti ba òwò mi jẹ́ láti ba ògo mi jẹ́ láti máa frustrate gbogbo effort mi láyé Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ gbogbo ẹni tó ń sagbára tó ń sapá láti máa dà wo tó bá fẹ́ wá sórí platform mi mi ò fẹ́ kó gbé fake account wá tó bá ń ṣe lòdì sí mi má wàá má comment sórí platform mi bẹ́ẹ̀ ni tó bá ń ṣe lòdì mi don't disguise or be friend and then enemy gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ọ̀tá gbogbo àdúrà ikú gbóná fún ẹ̀dákẹ́dá tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ọ̀tá ni tó ń ṣe bí ọ̀rẹ́ sí ọmọ mi tó sì jẹ́ ọ̀tá ni lórúkọ Jésù ẹ̀dá bẹ́ẹ̀ ikú gbóná ni kó kú dànù bẹ́ẹ̀ ni kú àìsàn ọjọ́ dẹ̀ ló máa jẹ́ gbogbo ẹni tó ń sagbára tó ń sapá láti fọ́sọ́ gbogbo airport mi láyé lórúkọ Jésù Olúwa o fíṣ wọn pa wọ́n rẹ́ ní orúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí don't count this prayer like a joke and I'm not saying this because of myself alone the Lord revealed something to me a lot of people are trying they work and they position some people wọ́n máa mọ̀kẹ́ nítorí ṣe ó dájú tí wọ́n lọ. In tó ń ṣe ó dájú ti yálàyà wọn lọ bọ́ tí tó ń ṣe ni wọ́n fẹ́ kó dọwọ́ fún ẹ gbogbo tí mò ń ṣe tó dára tí wọ́n fẹ́ kó dọwọ́ fún mi gbogbo àwọn tó jókòó tí wọ́n fẹ́ kó dọwọ́ fún mi lórúkọ Jésù Olúwa pa wọ́n rẹ́ lórúkọ Jésù Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ Olúwa pa wọ́n rẹ́ gbogbo ẹni tí mo ah, pray it o èmi ti gbà ní kọ̀rọ̀ mo dẹ̀ tún gbàngbàngbà ẹni pé nígbà tí mo ní kọ́lọ̀ ń pa wọ́n lọ ni àdúrà tó yẹ káwọn èèyàn gbà because àwọn evil wà tó yẹ pé wọ́n máa dìde sí ogun sí ẹ wọ́n fẹ́ kó ṣiṣẹ́ wọn ọ̀fẹ́ kó jèrè gbogbo ẹni tó fẹ́ kí n ṣiṣẹ́ kí n má jèrè gbogbo ẹni tó fẹ́ kí n ṣiṣẹ́ kí n má gbowó lórúkọ Jésù Olúwa pa wọ́n rẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà. pray it okay it's very very good your work other people some people dey rubbish other people's work o gbọ́ ní ìlú òyìnbó ẹnìkan níjọ́ kan pásọ̀ kan wá síbí bó ṣe dé wọ́n wá tag mi Lo wá ń ṣẹnu bálabàla sí àwọn to ń ṣiṣẹ́ Canada ó wá sí Canada ó visit Canada the person visited Canada and he was abusing people in Canada he said in the hotel that he, he lodge. he said um, he said uh, he never think of in his time, maybe a, a white person can be his cleaner. It's not his cleaner anyway. And there's a cleaner in Canada that is a white. There's a black that is a cleaner. There's a people that are black that are in power. That is also white that are not in anywhere. Okay? So he was abusing that person. The white, the, the, the hotel, or the, the keepers, room keepers, you know. And I was like, he's not mentioning my name, but they tagged me that day. I came, the video is on the live chat. I mean, I still have that video on my, on one of my page. I mentioned his name and I, and I, and I, I um, and I speak the way it is in my mind because that day I was when I look at the message from a pastor, I said, okay, this pastor wants people to be, did not all of them, this particular mocking now because he's now he's getting free money. Those fraudsters that are in power or the government, they give him money. Yeah, because I want to follow. No, now I Lára àwọn olè, àwọn fraudsters kan. Or those people who embezzle Nigerian money or who are doing one crook business or the other. You understand me? Now he was now abusing those who are actually find themselves in that labor, in that ship labor. You understand me? Nobody. Those one who clean the toilet also in the hotel, they would love to be the manager or the director of the hotel, or to even be the owner of the hotel. But he busy abusing and sending bad words to them. And I'm called that person out. He was in Canada that day. A lot of people, when I was talking that day, a lot of people also listening to me. I was very bitter that day. And they tagged me because I said, I'm working here in Canada and they know what you are doing. You don't understand me? I was very, very, very, I would not be mad. God bless you, Kenny, my sister. God bless you. You welcome to the platform as well, brother. So, I was not happy. I called the pastor out. Because what the pastor was trying to do that day is to discourage those who are doing that job. And some people, it's not because they don't go to school. Some go to school. They got a training for that. I remember when I was in America, before you can work in hotel, because I work in one, one five-star hotel, um, kí lorúkọ um, Mari, um, Marriott or something like that, you know. Um, you know, they will train you for like days before, you know, the people, they have people training. And some people want to be hotel manager, you go to, they study, they go to school for it. But you know what? When other working, I'm not saying now, you can see that uh, when, uh, like, those pastors, they believe that their work is more. Some of them believe that their work is better than others. You understand me? So I'm not telling you that. I'm not even the share pastor going, iṣẹ́ náà ni. But don't see yourself better and superior than others. And some of them go back tán máa sọ pé wọ́n ṣe kinní yẹn gan. Irú ẹni tó ń sọ̀rọ̀ yẹn. Shoemaker look right, ra Shoemaker. Shoemaker look right. So ó can rí oore ọ̀fẹ́ gbà. Ọlọ́run right. ẹ̀. Ó ti sunkún Ọlọ́run fìyà jẹ gbogbo ìdílé ẹ̀. Ó wá gbàdúrà wá wò jẹ́ kí n kàn ṣàánú eléyìí. Pàtó dẹ̀ ṣàánú ẹ̀tọ́. Ó bẹ̀rẹ̀ You don't see people ẹ à ń kó rí wọn kó rí wọn pé wọ́n ń lọ nínú nǹkan kan ẹ kó wá máa sọ pé à nǹkan báyìí ni yàtọ̀ sí pé èèyàn bú mi yàtọ̀ sí pé bóyá ó ṣe yẹ̀yẹ́ mi yàtọ̀ sí pé bóyá ó fẹ́ bú mi ó fẹ́ wọ́ mi lẹ̀ ní ìní ẹ pé òun ṣe nǹkan kan torí pé mo gbàgbọ́ pé iṣẹ́ ẹ̀ ló ń ṣe ó ti bẹ́ẹ̀ òun ṣiṣẹ́ ni ò ṣe olè irú àwọn pásítọ̀ yẹn sorry to say wọ́n máa ṣe kí ni wọ́n máa rí àwọn tó ṣaṣẹ́wó tó bá ti lówó lọ́wọ́ wọ́n máa embrace ẹ̀ wọ́n máa rí àwọn tó jalè tó ṣe tó ń kówó Nàìjíríà jẹ wọ́n encourage ẹ̀ wọ́n máa rí àwọn èèyàn tó lọ gbébọn tó ń sọ táìtì fún wọn àgbà wọ́n ní blessing of God ni kì í ṣe blessing of God ẹni tó wà blessed jù ẹni tó ń ṣẹ́lù tẹ̀yìn ó wà blessed than àwọn tó ń sọ yẹn okay so àwọn kan tí mo kàn ń sọ náà ni pé ẹlòmíràn tó bá ń ṣiṣẹ́ tiẹ̀ torí pé ó ti ń fẹ̀ṣẹ̀ lówó tí owó tí ẹlòmíràn rí níbi iṣẹ́ labour tiẹ̀ yẹn tí ò tí ì tó ti tiẹ̀ a máa bèèrè pé iṣẹ́ tòun dáa jù meanwhile tó bá dìde ogun sí iṣẹ́ tó ń ṣe yẹn ẹ́ tó bá ní kán query nǹkan tóun ṣe yẹn kò ní like iṣẹ́ yẹn mọ́ ṣó ti yé bẹ́ẹ̀ tó bá nítorí mo sọ fún yín kò sí iṣẹ́ le tó bá ti fún ẹ lówó nílé ayé yìí ẹ tó bá ń fún ẹ lówó iṣẹ́ tó bá ń fún ẹ ní owó ńláńlá tí àwọn èèyàn bá dojúkọ láti lọ pé wọ́n fẹ́ wádìí ẹ̀ wọ́n lè rí wọ́n mistake ṣáá ni bẹ́ẹ̀ ni mo sọ kò sí nǹkan tó bá kójọ tó pọ̀ rẹpẹtẹ tí àwọn èèyàn àti ìjọba dìídì fẹ́ investigate tí wọn ò ní rí kan nídìí ẹ̀ òun ló máa ń fà á tí àwọn èèyàn mo dẹ̀ ń sọ fún yín lónìí ṣé mo pọ̀rọ̀ tí mo sọ lónìí ní tí mo ń sọ gangan kó kọ̀rọ̀ tí mo sọ lónìí náà ni pé ní tí èèyàn bá ti fi àkókò rẹ̀ ṣe ni wọ́n ń pè níṣẹ́ ní tí èèyàn bá fi ọjọ́ rẹ̀ ṣe tó fi agbára rẹ̀ ṣe òun náà pè níṣẹ́ tẹ́ bá wo àwọn aṣẹ́wó yẹn iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe nítòótọ́ ṣùgbọ́n máa tẹ́ ara wọn sílẹ̀ iṣẹ́ tó dọ̀tí bá pátápátá tó dẹ̀ jẹ́ dìmọ́ ní kíṣẹ́ ni wọ́n á tu ara wọn sílẹ̀ gbogbo ọkùnrin ayé àti obìnrin ayé àti màrí gbogbo ara wọn bẹ́ẹ̀ iṣẹ́ burúkú gbà ni ara wọn ni wọ́n ń lò tó sì máa ní ìtumọ̀ tó bá yá ìdá kí wọ́n máa kó àwọn ẹ̀mí dímọ̀ káàkiri lọ́jọ́ ọ̀la àti pé bóyá kọ́ńdẹ̀ lò wọ́n sẹ́jẹ̀ káyé wọ́n bàjẹ́ pátápátá so they are working so ohun tá à ń pè ní iṣẹ́ ni tí a bá fi àwa tí a fi àkókò wa ṣe ẹ ń gbọ́ torí bẹ́ẹ̀ o gbúdọ̀ wà láì fi àkókò ẹ̀ ṣe nǹkan kan látìgbà tí mo ti wà níbí báyìí lónìí mo ti ṣe medicines látìgbà tí mo mi ò kàn sùn sórí bẹ́ẹ̀dì kí nǹkan máa ronú bẹ́ẹ̀ náà ni mo tún máa ṣe many things mo gbìyànjú ṣòrí ẹ̀ nìyẹn tó bá ti wá ń gbìyànjú wá wá gbàdúrà ẹni pé mo gbàdúrà sí pé ẹni tó bá bí mo ṣe ń gbìyànjú mi láyé tó ẹni tó sọ pé òun ò ní jẹ́ ń gbádùn mi ẹni tó lóun ò ní jẹ́ ìṣàṣeyọrí kí n rí èrè ní iṣẹ́ rere tí mo ti ṣe ọlọ́run bá mi pa wọ́n rẹ́ bó jẹ́ ikú wóná ló tọ́ sí wọn ikú àìtọ́jọ́ bá mi fi pa wọ́n dànù kíákíá. ẹ̀ ń gbọ́ ìyẹn bó ṣe jẹ́ now pásọ̀ kan wà ní orílẹ̀-èdè Calabar ó dà pa Àbújá ló wà. ẹ má frustrate iṣẹ́ ọwọ́ mi o pásọ̀ yìí ẹ má bínú mo fẹ́ dárúkọ bàbá àgbàlagbà kan ó ti call bàbá àgbàlagbà yìí out torí pé ó rí pé mi ò mọ ṣé mo pé mo ti sọ nísìnyí pé táwọn èèyàn bá ṣe iṣẹ́ tó bá dára èyí tó bá ṣe tí ò bá dára. Hmm? kí àwọn ènìyàn ikú tó máa ń pààyàn ní nàìjíríà ẹ má jẹ ikú fún ènìyàn tó àwọn tó ń kú ní nàìjíríà wọn tó bá jẹ dókítà tó bá jẹ alágbára ayé tó bá jẹ ọmọ kékeré ayé kódà ohunkóhun tó bá wù kó jẹ má jẹ ikú tó ń pa èèyàn ní orílẹ̀ nàìjíríà má dẹ̀ jẹ ikú tó ń pa èèyàn ní orílẹ̀ kí orílẹ̀ tó bá ń gbé pásọ yẹn call baba adébóyè House ní some months ago mo fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn pásọ tó call baba adébóyè House. yẹn tó dàbí ọmọ rivers state àbí calabar báyìí That pastor should be treated, should be investigated. It's a demonic pastor. I've seen him for a long time. It's evil. It's working for some evil people. Ẹ má dẹ̀ gbàgbé, ọ̀rọ̀ tí mo sọ yìí ti máa sọ ọ̀rọ̀ confam ni. picture ẹ̀ platform mi. Kì í dẹ̀ ṣe torí bàbá Adébóyè ni mo ṣe sọ̀rọ̀ yìí. Ẹ ti gbọ́. Pásọ̀ yẹn náà wọ́n ti lò ó fún there was a time mo forúkọ bu ẹnìkan láṣẹ lára àwọn ènìyàn tó máa ń sponsor terrorism káàkiri lórí social media àti káàkiri orílẹ̀-èdè wọ́n máa ń lo pásọ̀ yìí láti jà wọ́n dẹ̀ máa ń lò láti sun iṣẹ́ burúkú láti kojú àwọn ènìyàn láti sọ àwọn bẹ́ẹ̀ ni ó kọ̀ bàbá adébóyà kì í ṣe kì í ṣe yorùbá o kì í ṣe àwọn tó ṣe orí gbòǹgbàlà tó máa ń sọ̀sọ́ kú sọ ń hùn mi ò dẹ̀ jà fún wọn nísìn but ṣe rí pásọ̀ yẹn ó wá láti cross river ó call wọn out ẹ má dẹ̀ gbàgbé o ọmọ bàbá adébóyè tí wọ́n ló sùn tí ò jí ọ̀nà ìlú wọn lọ́hùn yẹn ibẹ̀ ni ọmọ náà ti ń ṣiṣẹ́ ẹ̀sùn tẹ́lẹ̀ máa ń sọ fún bàbá adébóyè líle ẹ̀sùn tí gbogbo àwọn ọmọ nàìjíríà àti gbogbo àwọn pagan àtàwọn ọ̀dà tí wọ́n fi ń kàn àtàwọn èèyàn tó bẹ̀ wọ́n sí àti ọ̀dà party tí wọ́n bèèrè pé wọ́n support party kan ẹ máa gbọ́ ẹ̀sùn náà máa fi ń kàn wọ́n ni pé wọ́n béèrè fún three billion two billion if you want to give us billion kò sí bẹ́ẹ̀ yàn ṣe dàgbà tó nílé ayé yìí táwọn èèyàn bá fẹ́ set wọn up tí wọn lè set wọn tó bá dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń fi ìfẹ́ nù wọn sẹ ẹni tó ṣe àfẹ́rí fún ayún náà ló ṣe àrìnà kò fẹ́ dìyẹ lára àwọn èèyàn náà kan ló máa gbé àìjẹ́ àwa pé jẹ́ ká béèrè fún yẹ báyìí báyìí míwàá wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n máa use the against wọn in the nearer future torí ẹ̀ tán bá gbé nǹkan wá fún mi ẹ máa rí pé àwọn èèyàn máa rí pé mo máa ń sọ̀rọ̀ jù mi ò sọ pé mo gbọ́n jù wọ́n mi ò sọ pé mo gbọ́n jù anybody lọ. ẹni gbà yẹn ìlú ọ̀nà ẹni yẹn ìlú ọ̀nà ìlú ẹni yẹn ni ẹni yẹn kú sí ni ọmọ bàbá Adébóyè kú sí gbà yẹn tán fi gbé ibẹ̀ ló ti ń pásítọ̀ ṣé ti yé kí mi ò sọ pé òun ló pa òun ṣùgbọ́n ẹni yẹn ó call bàbá Adébóyè out and mi ò sọ pé bàbá Adébóyè ẹ má bínú sáà mi ò sọ pé wọ́n ṣe nǹkan tó dá mi dẹ̀ sọ pé wọ́n ṣe nǹkan tó burú o ó ti yé pásítọ̀ yẹn pásítọ̀ yẹn ni nígbà yẹn tó yẹ pé tí n bá ti wà lórí tó bá ti ń preach báyìí wọ́n á gbé wá sọ́dọ̀ mi nígbà yẹn kó tó di pé wọ́n yàn kí bàbá ọmọ mi a máa sọ pé ẹ tó bá ti ṣe ó gbé àwọn verses kan jáde just like àbí gbogbo àwọn demonic boys and girls yẹn ṣe máa ń sọ̀rọ̀ tí wọ́n fi ṣàlàyé lórí Facebook nígbà yẹn pé ìwọ ló ń ṣe pé ẹnu àbẹ ẹnìkan sọ pé ti ìwọ ló máa ṣe kiri kan sínsìn ẹnìkan sọ pé táwọn bá àtìgbà tí òjò bá ti rọ̀ nínú àwọn máa tó rọ̀ nìkan kìlọ̀ táwọn bá ti pa ẹlẹ́kún ó ti yé bẹ́ẹ̀. Mm-hmm. pásọ̀ yẹn náà wá ó ní téèyàn bá ti ṣe tó bá ti di pé ó fẹ́ gba wọ́n lò ó preach àwọn kọ̀ọ̀kan pé òun believe nínú sacrifice tí wọ́n ń fi ẹ̀jẹ̀ ṣe that pastor have preached it before bible lélẹ̀ pastor tó ń sọ pé àwọn ti gba tithe àti offering jù yẹn wọ́n ti tó ẹni tó ń bá fi ẹ̀jẹ̀ ṣe covenant tó bá fi ẹ̀jẹ̀ ṣe kò sọ pé ẹ̀jẹ̀ jésù this time around o àwọn preaching mo ti máa ń listen sí tipẹ́ o láti two thousand and twenty wọ́n dẹ̀ máa tag ẹ̀ sábẹ́ mi the same pastor yẹn ni mo sọ pé ó gbé formation kan wá tó máa release sábẹ́ wọn ní tó máa ti gbé wá báyìí tó mọ̀ pé mi like mo like ọ̀rọ̀ ọlọ́run torí pé wọ́n máa fẹ́ fi jẹ́ kí wọ́n gbà yẹn tí bá ti wà lábẹ́ preacher yẹn mi ò ń ṣìkó mi ò ń ṣe fáǹsẹ̀ o wọ́n wá ní kẹ́sàbọ̀dù máa bù mí àwọn tó máa ń ṣe kíní yẹn gbà yẹn wọ́n á pè mí sí ọ́ndà wọ́n á suppress mi sí àwọn yẹn ṣe mọ̀ pé you i love even kó jẹ́ pé mi ò tiẹ̀ mí mi dẹ̀ máa ṣàmì because àwọn tó suggest sí nígbà yẹn they try to be friends they pretend to to be of help but they they are being sent because we are saying no to killing and saying no to terrorists. àwọn ìlà ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ma sọ pé àwọn olórí burúkú kan tún sọ̀rọ̀ lẹ́jọ́ mẹ́ta àwọn ò ní ṣayé o ayékáyé tó wá ní mo ṣẹ̀wọ̀n mo fẹ́ fi èmi kan fẹjọ́ wọn sun ẹni tó dá ayé àti ọ̀run ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀dí ayé tó ìkànnà máa ń fẹ́ pera wọn láyé ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀dí ayé mo fi ẹjọ́ wọn sun ẹni tó dá ayé àti ọ̀run ẹni tó bá dẹ̀ nílé kò sáṣẹ tó pa lórí ilé yẹn àti nǹkan tó níyẹn tí ò ní rànlẹ̀ so ẹni tó bá pẹrẹ ẹ̀ láyé tí ò dá ayé tí n bá fẹjọ́ ẹ̀sẹ̀ tó da ayé àti ọ̀run ó máa ṣe final òun ló máa ní final decision àmátìkà lẹ́yìn lórúkọ wọn jẹ́ ẹni pásítọ̀ tí mò ń sọ yẹn is a demonic pastor is evil but let me tell you something tó bá ti di àkókò tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe nǹkan kan they want to àwọn tó jẹ́ evil yẹn they first of all come out and tell you pé àwọn ò ṣe nǹkan tí wọ́n sọ táwọn ayé ń sọ yẹn náà àwọn support ẹ̀ kan fi bowders jà àwọn tó still náà wọ́n support yẹn those people will be pardoning them àwọn tó bá ṣe kinní yẹn tó dàbí pé ó sì da jù wọ́n lọ yẹn òun náà attack they will be here they will be here when people they quickly support and join the crowd to fight even themselves others and they are evil for their secret not to be open wàá rí lónìí bẹ́ẹ̀ ni they always fight they always support crowd Me ò dárúkọ ẹ̀ ń sìn mi moruke ó ṣorí báyìí it needs to be investigated ẹ ń pè mí dárúkọ ẹ̀ ń sìn àwọn tó ṣàṣorí bí orí oríṣiríṣi ti mẹ́ni tó call out mi kì í ṣe àwọn tó àwọn ọmọ tó ń ríran yẹn náà gbogbo àwọn ọmọ tó ń ríran yẹn náà gbogbo ń ni they collect work ni káwọn kan jáde kó lóun pásítọ̀ kó wá sọ pé ẹnìkan ọjọ́ tó bá máa kú tí ẹnìkan máa kú òun máa jáde wá sọ people àwọn tó fẹ́ assassinate àwọn èèyàn wọ́n ń bẹ àwọn èèyàn jáde lórí social media kan máa sọ pàpà fọ̀mù yẹtọ̀ sàn wọ́n máa gbé àwọn èèyàn jáde kó wá sọ yín ìnó wọ́n máa tún sọ pé ọjọ́ tó máa kú ọlọ́run gangan ìwọ <laughs> hey god ìyẹn mi pé ọjọ́ tó bá máa assassinate wọn wọ́n máa sọ they need to be investigated but ọ̀rọ̀ náà tí mo wá sọ lónìí náà ni pé gbogbo iṣẹ́ tó bá ń tó bá fi àkókò ẹ̀ ṣe náà ń pè níṣẹ́ òun náà ni wípé náà pè níṣẹ́ ó tẹ̀mí fi àkókò mi ṣe rí pé mo ti lo some minutes níbi báyìí sìn tó bá jẹ́ pé nísìn pé wọ́n bẹ̀ mí pé wọ́n sọ fún mi on the contract basis mo ti wá jáde wá ṣe ó yẹ kí wọ́n sọ pé bí mo bá ṣe parí báyìí máa mọ tí mo kà ànígbà tó tún wá yá owó bíbá igan moderation wọ́n wá moderate ti tèmi instead wọ́n bìlì pé okay olórí ibi kìíní ẹ̀ tá a bá lọ jẹ́ tá a bá lọ wo ṣáàtì ẹ̀yẹ púpọ̀ arówó àdẹ̀fẹ́ kó òun nìkan ó fẹ́ lówó mà fẹ́ lówó kẹ̀ ẹni bá ń wò mí tí mò ń sagbára tó wá you know how much i spend in coming do you know how much ẹni tó bá ti gbé nílùú òyìnbó do you know how much it cost for people to be living abroad ẹmọye iṣẹ́ táwọn èèyàn ti ṣe ẹlòmíì tó wà ní amẹ́ríkà àbí canada tó ti ṣe kótó kọ́ńkọ́tọ́ àbí ẹmọye tó máa fi tó máa fi ṣe processing coming to abroad kì í ṣe ghana o kì í ṣe ghana ni mo sọ pé wọ́n lọ o kí dẹ̀ tún wá ń ṣe london náà kò wọ́n púpọ̀ Canada àti America do you know how much Can you ṣe South Africa mò ń sọ o ẹtùn sami sọ̀rọ̀ Australia tàbí tó wá Canada do you know how much it costs? you know how much they collect do you know how much you you, you spend as to process the to be here do you know how much it is. I want to tell you something Last tí mo ti ń gbé ní ilé tí mo ti gbé ní Quebec tí bá sọ nǹkan let me say this way ẹ mọ iye tí mo ti fi sanwó lé. ẹ mọ iye mo ti fi sanwó wifi owó data now you want you are working they don't want you to get make money they drain people they showing wickedness irú àwọn tí mo pàdé tí mo sọ pé wọ́n ṣe kàyẹ tí wọ́n bá yẹn sọ̀rọ̀ tí wọ́n máa rí wọn bí big person iṣẹ́ táwọn ṣe wọn tí ìṣe ń jẹ láwùjọ iṣẹ́ tí wọ́n ṣe wọ́n yẹn ṣe iṣẹ́ yẹn ló sọ wọ́dọ̀ lówó mọ̀tọ́ bá pàdé ẹlòmíràn náà iṣẹ́ tó máa sọ dúró wọn á bàjẹ́ wọ́n ṣe wickedness mọ́tò ló máa pa yín last last. now i want to say this ìbẹ̀jùlẹ́kì prince kan wà láti ìbẹ̀jùlẹ́kì Momo prince yìí mi ò mọ prince i mean momo no but momo, mọ ìyàwó ẹ̀ ni momo mọ kì í ṣe Momo but prince ìbẹ̀jùlẹ̀ kini, ni ìyàwó ẹ̀ ń ṣe hairdresser lẹ́pẹ̀ mo ti gbọ́ pé ìyàwó ẹ̀ ti lọ London sí ati fẹ́ẹ̀ pé ten years ó wà nílùú London mo ń rí ọwọ́ woman yẹn social media yẹn mo ń rí ọwọ́ ẹ̀ ìwọ tó bá ti wá láti ìbẹ̀jùlẹ̀ kí tó ń gbéṣẹ́ fún wọn lórí social media tó wa London àbẹ́yìn ará ìpẹ́ tẹ wà ní London tẹ bá disturb mi ẹ mọ òkú òfò lẹ́ máa ṣe very soon lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oh olú olùka kí peter odúlàjà odúlàjà god bless you thank you so much ẹ ṣe gan ni ẹ má bínú mo máa ń sọ pé màá máa dárúkọ yín ẹ máa ẹ ṣe inú nǹkan tó máa jẹ́ kó máa rí bó tiẹ̀ jẹ́ pé ẹ ṣe god bless you god bless you so ní um, mo god bless you god bless you god bless you mr peter god bless you mo mọ normally bí ọ̀rẹ́ ló yẹ kó but she's not my friend but i mean ọ̀rẹ́ náà ni mo máa ń ṣe irun ní ṣọ̀bẹ̀ bíi customer mo máa ń ṣe irun lọ́dẹ̀ ìgbà yẹn ọba ìbẹ̀jú sì wà lórí oyè mi lè sọ bóyá to wà láyé tí àbí wọ́n ti kú bó tó mo gbọ́ngbà kan pé ìbẹ̀jùlẹ̀ kí ní ẹ̀pẹ́ yẹn prince yẹn prince yẹn níyàwó méjì god bless you god bless you ìyàwó méjì tó níyẹn second wife yẹn ló jẹ́ ẹni tó ní hairdressing salon mo máa ń ṣe wọ́n ló mo ń ṣe lẹ́pẹ́ ìlọ mi ló introduce ẹ̀ sí mi pé kí n máa ṣerú bẹ́ẹ̀ that's one of my sister in law àbúrò ìyá tó bí bàbá ọmọdé ọmọ mi àti ìdòwó ni ó máa ń ṣerun dáadáa mo dẹ̀ máa lọ ṣerun lọ́dọ̀ wúmà yẹn so ọjọ́ kan bí ẹ̀ẹ̀mejì mo ti rí ọkọ rẹ̀ wá ní wọ́n wá ní mo máa ń ta mọ́tò ó dẹ̀ rí orí pé máa ń gbé mọ́tò wọ́n bá fẹ́ ra mọ́tò bẹ́ẹ̀ ọkọ ẹ̀ wá ní ọ̀rẹ́ kan god bless you mr peter god bless you so much ọkọ ẹ̀ wá ní ọ̀rẹ́ kan ẹ̀yin tẹ́ máa sọ pé kán máa wo platform yìí mi ì tí wà mo máa wá fún yín bẹ́rẹ̀ sùn mo máa ọdún mi ì fẹ́ bínú mi ìfẹ́ bínú but akèrègbè yín máa júwèé bí tó máa fokùn sí god bless you mr peter god bless you. ní mr uh, prince yẹn tó jẹ́ láti tó wá láti ìbẹ̀jù yẹn prince god bless you god bless you prince wá sọ fún mi Pe ọ̀rẹ́ òun kan pé wá láti Sango Ọ̀tà mo mọ̀wé kì í ṣe Sango Ọ̀tà mọ̀wé ṣe mọ̀ mọ̀wé nígbà yẹn wọ́n náà ta ilẹ̀ mòwe prince yẹn ó ní ọ̀rẹ́ òun lẹni tó ń ta ilẹ̀ mòwe yẹn tó jẹ́ bíi agent bíi àwọn sọ̀fíà onísọ̀fíà náà àtàwọn agent tó máa ń talẹ̀ yẹn wọ́n ní wọ́n ní estate kiri kan wọn jẹ́ mọ̀ pé kò tí di estate agent nígbà yẹn báyìí àwọn sọ̀fíà àwọn tó talẹ̀ tó ralẹ̀ you understand me so prince ìbẹ̀jùlẹ́kì yẹn ó jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú má nǹkan tó jẹ́ sọ̀fíà tó ń ṣe tó wà níbẹ̀ jù tó to tó ń ta tó máa wọn ṣe survey ìmọ̀wé ń gbà yẹn ṣó ti yé yín so wọ́n wá sọ pé màá yẹn fẹ́ ra moto ó ti yé yín bẹ́yẹn wọ́n ní ó fẹ́ ra mọ́tò pé lọ́nà ọ̀bẹ̀ yẹn gbà yẹn ọ̀dọ́ mọ̀wé ló ń tà ń gbà yẹn àwọn tó bá dẹ̀ ti ń talẹ̀ jẹ́ mọ̀ pé tó máa kọ́kọ́ rà àwọn tó ń talẹ̀ yẹn tó máa kọ́kọ́ fowó rà ní mọ́tò àwọn tó ń talẹ̀ tó máa kọ́kọ́ fowó rà ní mọ́tò torí ẹ̀gbà tó gbogbo ọ̀nà màgbọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń ta ilẹ̀ láti tẹ́ bá ti dé ọ̀nà sólú báyẹn anísólú màgbọn anísólú alade ani ẹtí ọ̀sán mo talẹ̀ fáwọn baálẹ̀ tó pọ̀ kò tí sẹ́ni tó ń ta mọ́tò ń gbà yẹn kò sẹ́ni tó ń ta mọ́tò lẹ́ni gbogbo àjá yẹn ní gbogbo bẹ̀ yẹn kò tí sí gbogbo ẹnì kankan tó bá fẹ́ ra mọ́tò wàá dé bí Ìkòyí àti àwọn bíi sùúrù lérè ṣá ẹtí ọ̀sán so ati Ìjẹ̀bú Òde torí Ìjẹ̀bú Òde mi rẹ́jísà Si under Ìjẹ̀bú Òde dealer association ni mo wà ó ti yẹ yín so lady yẹn prince ẹni tí mo sọ yín sìn àti mọ́ra ẹ̀ ọwọ́ kọ́wọ́ tẹ́ ń bẹ àwọn ọmọ òṣì yẹn ṣe fún mi tí máa ń sọ̀rọ̀ lọ́nà pa mi àwọn èèyàn máa máa rí pé gbogbo èèyàn tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni wọ́n ń sọ ogun tó kàn mọ̀ rí tó jẹ́ pé oṣoore fún wọn mi ì ṣe nǹkan kan fún mi ò ń ṣe obìnrin tó gbọ́kọ wọn àwọn ló ń mi ì bá wọn sí nínú òṣì àti burúkú kakọ̀ sí wọn wọ́n máa jókòó báyìí wọ́n máa máa ṣe ogun tiẹ̀ ni mo ń bọ̀ ọ́ tí n bá rí ọwọ́ èèyàn wọ́n máa ṣe bíi pé ìtí ìrí ọwọ́ ẹ̀ máa máa ṣe bíi pé mi ò rí nǹkan torí àbùrọ̀dẹ́ lómi ló ń bọ̀ mo kàn kọ́ fẹ́ fún ẹ múnì mo fẹ́ fún ẹ ní wọ́nì torí pé n tó ṣẹlẹ̀ bí mo ṣe mọ̀ ni mo sọ yìí àbúrò ìyá délé tó jẹ́ ìdòwú òun ló ní kí n máa ṣerú bẹ́ẹ̀ mo dẹ̀ ń ṣerú bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣerú bẹ́ẹ̀ náà ìyàwó ìjàdọ́là máa wá prince náà àmì ìyàwó ayọ̀lá ń gbà nínú máa wá ebi náà máa wá síbẹ̀ wọ́n dẹ̀ wá ó dẹ̀ ló bẹ̀rẹ̀ ọ̀rẹ́ nǹkan ọkọ rẹ̀ mu àmì ọ̀rẹ́ ọkọ nǹkan fẹ́ ra mọ́tò tí bá lè help ẹ̀ wọ́n ní wọn owó wo pé o mo ní no problem gbàtàn dẹ̀ ní àwọn máa ra mọ́tò gan mo dẹ̀ sọ fún ọ̀gá mi ọ̀gá ọ̀dọ̀ ẹnìkan tí mo wá gbé lọ nígbà yẹn mọ́tò tí mo ní nílé ó ra mọ́tò méjì àti ṣé mọ́tò méjì ló rà lọ́wọ́ mi ó kọ́kọ́ ra Volvo kan báyìí Volvo one seven mi kìíní kan three seventy kan báyìí ó ṣàrà gbogbo àyẹn ó ṣàrà mọ́tò kan lọ́wọ́ mi ó lóun láìkì ó lóun láìkì mọ́tò ẹ̀ because ó tóbi torí máa yẹn náà tóbi gàràpà báyìí ọ̀rẹ́ prince yẹn so ń gbogbo àyẹn bí bóyá ó ń gbé ilẹ̀ bóyá ó ń wá àwọn èèyàn tó máa wára ilẹ̀ mòwe náà ni ẹ ti understand i mean wọ́n ra ilẹ̀ mòwe ńgbà yẹn bóyá ó ń wá àwọn èèyàn tó máa wá máa ra ilẹ̀ ẹ̀bẹ̀ jù tó gbogbo àyẹn nobody want to buy anything from that place torí bẹ́ẹ̀ má fojú pààyàn rẹ̀ lẹ́kí tán ló máa di new lagos yẹn wọn people refuse to land to buy land wọn kọ̀ ni wọ́n ní wọn ò ní ra lẹ́bẹ̀ẹ́ wọ́n ń bẹ àwọn èèyàn ní wọ́n mọ̀ọ́mọ̀ lọ sí pápá lọ sábẹ́kúta lọ́n lọ ralẹ̀ ńgbà yẹn àwọn tọ̀hún yẹn ń sìn wọ́n máa fẹ́ ralẹ̀ ní lẹ́kì yẹn so don't commonize me so má fojú wò mí pa má dẹ̀ wí pé ẹ kí n ti bá ti ń complain yẹn ká má bìrì pé ṣe la ayé mi bàjẹ́ tí mi bá ba ayé ẹ̀jẹ̀ tó bá ló fẹ́ ba ayé mi jẹ́ ayé ẹ̀ máa rún olójijì ayé ẹ̀ bá tiẹ̀ ti dáa ayé ẹ̀ kàn máa dédé jábọ́ bíi gíláàsì ni á kàn fọ́ má bàyé mi jẹ́ tí mi bá ti bá ayé ẹ̀ jẹ́ tí mi dẹ̀ bá ayé ẹ̀ jẹ́ rí torí ẹ̀yin kò kàn wà tẹ́ pé tán bá ti tẹ́ bá kàn ti rẹ́nìkan báyìí ẹ máa bá yàn jàjà bíi pé orogún ni ẹ máa bá yàn jà bíi pé ṣe la jọ jẹ yín lówó ẹ máa bá yàn jà bíi pé ṣe la ṣe nǹkan kankan fún yín ọ̀rọ̀ tẹ́ mọ́wọ́ tẹ̀ mẹ́sẹ̀ kàn déédéé máa fọ irọ́ ńlá lámọ́ríyàn lórí ẹ níwò pé irọ́ ẹ̀ máa wúwo tá a bá fọ lé lórí báyìí ṣé kò ní kò ní gbẹ̀mí ẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá ti lọ́mọ yín ẹ má gbé irọ́ ńlá lá fọmọ mi lórí mọ́ irọ́ yín ti pọ̀ jù majority of you kẹ̀dẹ̀ demonic nìyín anyway ó wá introduce ó wá ní ọjọ́ tó tẹ̀ ní wọ́n máa wá mo ní business mo ní mo ní a lot of things mo fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ni ìjọ tó tẹ̀ ní wọ́n máa wá yẹn bàbá kan tún wá níjọ́ yẹn tó sọ pé òun fẹ́ introduce mi sáwọn kan pé ṣé ti understand bàbá olówó kan báyìí tí wọ́n introduce mi pé ó máa ń fún wọn lówó mi ò fẹ́ dárúkọ wọn ọ̀rẹ́ àwọn olówó tó wà Nàìjíríà yẹn ni but in the wọ́n náà fẹ́ rajà ní ọjọ́ yẹn i waited for these people mo rò pé wọ́n máa tètè dé ni wọ́n wá dé láti bíi five o'clock wọ́n ní traffic mọ́ wọn mo gbéra náà mo nígbà tí wọ́n wo mọ́tò tó wà nínú ilé wọ́n ní kí n gbé sílẹ̀ fún wọn wo mọ́tò tó wà nínú ilé wọ́n ṣáà láwọn pọ̀ táwọn fẹ́ ra mọ́tò tó wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ owó wọn dẹ̀ fẹ́ wọ́n talẹ̀ lẹ́ẹ̀bẹ̀ bàfò ń gbà yẹn that's bí mo ṣe mọ̀ wọ́n nìyẹn mo wá ń gbà tó máa yá mo wá gbé wọn lọ sí in fact mo ṣe mistake kan wọ́n ní kí n má wọrí mo ní òkè mo ní àwọn ọ̀gá o torí jẹ́ bá fẹ́ ra mọ́tò tó bá fẹ́ máa pọ̀ báyìí ṣe tí orin sábẹ́ yẹn pé jẹ́ ń gbé yín lọ sí bá ọ̀dọ́ ẹni tí mo gbé lọ lọ́jọ́ ìwọ̀sọ̀ ọjọ́ sàmúsàngúdù mo gbé wọn lọ sọ́dọ̀ sàmúsàngúdù àti láti ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ tí mo ti gbé wọn tọ́dọ̀ sàmúsàngúdù yẹn àdúrín mi ò mọ ẹni sì nípa wọn mọ́ èmi ò dẹ̀ wọn ò dẹ̀ bá mi wọn wá ta sí èmi wọn ò dẹ̀ ṣe ṣe tí orin sàn àti àti prince yẹn tó jẹ́ ọmọ ọba ìbẹ̀jùlẹ́kì yẹn tó jẹ́ ọkọ lédì yẹn torí mo ti gbọ́ pé ó wà ní London ti mo dẹ̀ máa ń rọ́wọ́ ẹ̀ mo dẹ̀ rí pé ní gbogbo ilẹ̀ lẹ́kì àti ìbẹ̀jú olórí burúkú wọn yẹn ó ti yé mẹ́yẹn <laughs> torí wọ́n lè lẹ́yìn òun búyàn sí ẹ̀kọ́ mi dárúkọ yẹn bọ̀tẹ́ ní tí mo dárúkọ yẹn sìn wọ́n ṣàdùnmí àbí wọn ní mo princess so mo wá gbé wọn lọ sọ́dọ̀ Sàmúsàngúdù ṣé àmọ́ pẹ́ lómi tó bá ti gbé débi tí o ti ń jẹun Sàmúsàngúdù mọ̀ gbà mí ti bá gbé wá tó bá ti ní wọ́n ra mọ́tò yẹn wọ́n máa ti sọ fún mi pé òkè oyè báyìí ló máa fún ẹ ṣe ti yẹ mẹ́yẹn I trusted him although tíṣà musa gudu bàbá ẹ ṣe owó forty wà ló máa fún forty thousand only. She talk tọ́kù fún twenty five o oh. kó sọ pé princess princess princess lọ́wọ́ princess ẹ you understand I just pé mi ìṣọ́ọ̀tì short. Yet, bro. lámì me ni. wọn ò jẹ mí lówó àwọn But yẹn bọ́ be mo ṣe gbé wọn débẹ̀ wọ́n di ọ̀rẹ́ cut me aside ṣàmì pé tíyàn bá dẹ̀ ti fẹ́ gbóúnjẹ lọ́wọ́ ẹ̀ ó máa máa bá ìjà náà nù wọ́n máa ṣe kó o ní ṣẹ̀wọ̀n torí àwọn fẹ́ wí pé wọ́n fẹ́ dàbí ìwọ yẹn wọ́n dẹ̀ ti wá wí pé o ti wá gbé wọn débẹ̀ ni wọ́n máa gbóúnjẹ lọ́wọ́ ẹ̀ ni in fact ẹni tó ń ta mọ́tò lẹ́pẹ́ ẹni tó ń ta mọ́tò lẹ́pẹ́ lára àwọn tó ń ta mọ́tò lẹ́pẹ́ tó gbilẹ̀ lẹ́pẹ́ lẹ́nu èmi ni mo kọ́kọ́ gbé lọ jẹ̀bóde tí mo lọ dúró fún tó ra mọ́tò mọ́tò wo ló rà níjọ́ náà lọ́hùn ó ra benz one ninety benz pẹ́pẹ́pẹ́ tán máa pẹ́pẹ́pẹ́ tán rà yẹn tó di big boy kan báyìí tó wà lẹ́pẹ́ tó ń ta mọ́tò gan tó ti jẹ ṣífù tó ti joyè lọ́dọ̀ ọba nímàṣàun èmi ni mo kọ́kọ́ gbé lọ sí ọ̀dọ̀ gòdì ni mo ti dúró ńgbà gbé lọ sọ́dọ̀ sàbàtú agudu kò rí bẹ́ǹtì tó lóun fẹ́ jọ yẹn ọ̀dọ̀ gòdì ló ti wá rí bẹ́ǹtì tó fẹ́ blue báyìí blue blue bells lórí níjọ́ náà lọ́hùn baby bells one night kò dẹ̀ lówó owó tó wà lọ́wọ́ ẹ̀ ò pọ̀ gòdì dẹ̀ sọ fún mi pé ṣé princess ṣé ó máa fún un ló yẹ kò ní gbowó lọ mo ní kò lè gbowó yín lọ èmi dúró fún èmi mo gbowó dúró fún lónìí majority of àwọn èèyàn máa sọ pé mo ń kanra majority of àwọn èèyàn tó bá ti ṣoore fún wọn á dúró sọ́nà báyìí wọn á gba ẹ lọ́wọ́ mọ́ báyìí tó bá tún gbẹ lọ́wọ́ wọn á ṣe bí ẹni máa pa ẹ́ wọn wà ní pé n tó ń ṣe yẹn wọn wá wọn ò ní fẹ́ kó dìde wọn ò ní fẹ́ gbé kó gbéra majority of àwọn èèyàn tó ti bá gbé mọ́tò kan sìn tí bá kàn gbé mọ́tò kan wọn ò mọ bí mo ṣe rí o tí bá kàn gbé sórí mídíà sí wọn máa bèrè wọn lè bèrè lólótó wọ́n máa ṣe competition pẹ̀lú mi àwọn èèyàn Sunday ti wọ owó tí Sunday ní kó tó kú kò tí ì ní mọ́tò ẹ̀yọ kan gbà tí mo ti ń ní mọ́tò tí mo ti ń ra mọ́tò tèmi ti ń ní mọ́tò tí mo ti ń gbé fáwọn èèyàn oore la máa ṣe fáwọn èèyàn yìí wọ́n máa sọ pé Auto Bola yẹn ó máa ń bitter when I see people at times are bitter with all their evil not that I jealous of anybody and ibi tí wọ́n dẹ̀ ṣe yẹn so that you will not be able to talk about them you know what they do first they attack you first. And that's why the right people said the only way to attack is to, to defend yourself is to attack. All of them are now pacing. Instead of them, wọ́n kàn dákẹ́ ẹnu wọn, gbá mi gan, ó ti gbàgbé wọn. When they be pacing, they be paying money. They be pacing people on the social media. You understand? Wọ́n máa pace àwọn èèyàn sórí social media now to attack you because they don't want you to talk. They don't want you to say anything. Evil they have done to you. How many evil have fẹ́ máa kà láyé yìí? Táwọn èèyàn ti ṣe. But mi nínú we just mention few even people query they see you ó láwọn kan tẹ́ pé mi ò lè bá kàn ọlọ́run níjọ́ ń fún oúnjẹ mi sọ́wọ́ water. ọlọ́run níjọ́ ń fún oúnjẹ mi sọ́wọ́ irú wọn ní London yẹn anyway i give thanks to god i give seriously i give thanks to god mo lè sọ pé tí n bá wà ní nàìjíríà tí bóyá mo ń fara sílé torí àwọn èèyàn tó bá lówó wọn ní rẹ́kọ̀n pẹ̀lú ẹ̀ ìgbà tí mo ti máa tó ti wá di pé kódà bóyá ṣe pé pété jẹ́ pé mo sì lówó lọ́wọ́ àti pé mo sì náà mọ́tò nílẹ̀ ń gbà ẹ̀ anyway i don't want to tell story much i don't because my video my video mi fẹ́ kó lọ èmi dẹ̀ i have many things to do. ó ń gbéṣẹ́ fáwọn blogger lórí media báyìí ẹni tá à ń sọ lónìí ó lè ti máa ta mọ́tò ṣùgbọ́n èmi ló wá bá ìyàwó ẹ̀yẹn rẹ̀ ló lò àṣẹ kínní bí mo ṣe lọ ṣe rú mẹ́ pé àwọn kan fẹ́ ra mọ́tò kò rọ́kọ̀ wọn ní mọ́tò pé ọkọ̀ ẹ̀ ó fẹ́ talẹ̀ bọ̀ tí wọ́n ti rí lẹ́ẹ̀pẹ̀ jù bẹ́ẹ̀ bọ̀ tí wọ́n ní àwọn sọ̀fíọ̀ yẹn wọ́n fẹ́ ra mọ́tò gbogbo ayé kò sí àwọn dílà púpọ̀ náà táwọn èèyàn bá fẹ́ ra mọ́tò lábẹ́òkúta Ogun state governor ń gbà yẹn ta ló wà ń bẹ́ẹ̀ ń gbà yẹn kan báyìí o Samuel Sango-Olu ló máa ń gbé kọ́ńtrátì fún ṣé gbé gàdá nàìjíríà ẹnìkan ṣàmọ̀ pé they are very you know ìjẹ́bọ̀dẹ̀ yẹn ni wọ́n ti ń ta mọ́tò. tó bá fẹ́ ra mọ́tò dáadáa wàá lọ sí dídà lọ sí Sùúrùlérè àbí kó wá sí Ìjẹ̀bú àwọn tí Ondo state gan àti Ondo state mọ́bẹ̀ yẹn wọ́n wá sí Ìjẹ̀bú-Òde wàrà mọ́tò àwọn tó lọ sí láti àti north àti láti kí lorúkọ ẹ̀ gbogbo east wọ́n wá sí Ìjẹ̀bú-Òde wàrà mọ́tò tí mo wà ní Dubai mo máa wọn àwọn tó wá tó ra mọ́tò láti east wọ́n ra mọ́tò lọ́wọ́ mi I belong in this business I long in this just kí n lè succeed náà mo ṣe wá sí Canada some people don't want to ṣèkà fún ẹ bá wọn ò ní fẹ́ kó sọ sí ni wọ́n máa go after you wọ́n máa fẹ́ fi ayé ẹ̀ ṣe experiment wọn ò ní ja ogun tó ń jà wọn mọ́ máa lájẹ́ kan ló ṣe ajé ò ṣe mí o èmi ò dẹ̀ lè ṣe mí torí ẹni tó ń to tó dá ayé àti ọ̀run kò ṣeé ṣe ṣọlọ́run tó dá ayé àti ọ̀run ṣé ayé lè ṣe ọ̀run ò lè ṣe ọlọ́run ayé gan ò lè ṣe ọlọ́run ọlọ́run yẹn ló ń gbé inú mi báwo láyé tí ò lè ṣe ọlọ́run ṣe fẹ́ máa gbé báyìí mi tí ọlọ́run gbénú mi tí mo ń gbénú ọlọ́run jà kò possible stop deceiving yourself because lára ẹ̀yin tẹ́ ń ṣèkà yìí ẹ̀ ń balẹ̀ ayé jẹ́ táwọn èèyàn bá ń fi ìkanra àti ìbínú mímọ́ tán bá fi ń gbàdúrà ó ní iṣẹ́ ó ní iṣẹ́ ribiribi tó máa ń ṣe fún àwọn èèyàn tí olódodo bá tí ẹlẹ́ṣẹ̀ bá dẹ̀ ti fẹ́ jìyà olódodo tó bá wà níbẹ̀ tí òmò tó jẹ́ innocent tó jẹ́ ignorant ó lè máa fara kó ẹ stop ẹ jẹ́ kí orílẹ̀-èdè gbádùn ẹ jẹ́ káwọn èèyàn gbádùn ẹ fàwọn èèyàn sílẹ̀ kán ṣe tinú kán ṣe tó dára ẹ̀yin ìka yé fún àwọn èèyàn lọ́rùn pamọ́ ẹ yé pa òwò àwọn ènìyàn àti iṣẹ́ àti ògo àwọn ènìyàn when people are nice to you Then you want to destroy them totally. You don't go after the bad people because you know they are dangerous than you. All these bandit, apart from pay ìjọba bá wa ń kojú wọn sìn, àwọn ìjọba tó bá lágbára kan bá The some of these lesser than them tó jẹ́ pé more mọ́ra one. wọn ò ní lè lọ because wọ́n máa eléyìí máa máa But tó bá ti di pé ẹnìkan novice ni, I mean eléyìí igre mi kò tó àwọn àbí wọ́n kọ̀wé pé àwa lè ṣẹ́ẹ̀sì lè wá lọ máa bá. If you have power, you face people that have bone power like you. You stop facing and friend kó máa fún àwọn èèyàn lọ́rùn pa come máa fun àwọn òwò èèyàn lọ́rùn pa. Stop it. Wàá máa gbọ́ ẹlòmíì á máa sọ̀rọ̀. Mi ò tíì fẹ́ da orí mi ò fẹ́ Facebook you. o. Mi ò dẹ̀ support anybody you should not think that I'm supporting any nonsense or evil. But in tèmi kàn mọ̀ ni pé iṣẹ́ tí anybody iṣẹ́ tí iṣẹ́ tí anybody bá ti sanwó sí fún mi I won't do it except tó bá kàn wù mí láti ṣe and nobody can humble me under bullshit I don't jealous people but nobody can humble me under bullshit àwọn ẹlòmíì ló gbọ́kọ ara wọn náà máa sọ pé wọ́n lọ bá boyfriend ara wọn sùn kẹ́nìkan jáde ibi tí mo ti gba boyfriend àbí tí mo gba ọkọ yẹn àbí tí mo lọ street pẹ̀lú ọkùnrin yẹn àbí tí mo gba owó ẹ̀ lẹ́yìn just come out and tell me even people who are doing it you are not facing them who are be hunting you who want you you don't face people that hunt you that hunting people you are facing people who don't have time for you you just want to be they want to succeed in life you face your own because what you need opportunity nínú ìwà burúkú lẹ́yìn tí máa ń sọ sídi now you facing people innocent people fimile and if people want me to continue wo I have sweet words when you allow me to do my business I have money to do my business I take care of myself and my child and I also be I'll be good to people society tí mi bá tiẹ̀ fáwọn èèyàn lówó pàápàá I'll be speaking pleasant words to them but you cannot be haunting me and torturing me and then you want me to be bringing out nínú ọkàn tó bá balẹ̀ àti nínú dídùn ní àwọn nǹkan tó dùn náà ti máa ń jáde kì í ṣe nínú nkoro nínú bá ti gbu ẹtàn sàn ó lè máa fara ní mi kó sọ fún mi pé mo gbúdọ̀ kí n máa rẹ́rìn ẹgbèrè gan tó bá fara nígbà tó bá tara nítorí ẹ̀ ti dàrú ó máa pa ojúdà kò ní rẹ́rìn kò sẹ́ni tí pè ní dáa fún láyé yìí it's not a good thing ẹ̀yin tẹ́ ṣe ń pàṣẹ tẹ́ máa sọ pé ẹ àwọn fifty la fẹ́ kó máa wò ó máa ṣókú bẹ́rí sùn o I don't want that don't limit me if you don't want to be limit God has no respect of anybody this world ta máa ń fún wọn jáde yìí people need it. The truth tá à ń sọ yẹn àwọn èèyàn fẹ́ kò ṣe káwọn èèyàn kan máa kẹ́ máa build àwọn èèyàn kẹ́ máa fi wọ́n ṣe terrorism because you can control them you can tell them what to say you can tell them what who to challenge and who to destroy then you now believe that you have control you causing problem some people now wọ́n máa sọ fún mi bí mo ṣe sọ pé mo fẹ́ lọ sí school njọ́ yẹn gbà tí mo ní mo fẹ́ lọ sí school ní Dubai ní Dubai mo ní mo fẹ́ lọ school ngbà yẹn pé kí n i'm just school ti máa lọ mo máa sanwó school yẹn náà tí ìjọba bá fún mi lówó tó bá lọ́rìn mi lówó yẹn èyí tó bá kàn fún mi support yẹn náà ni màá máa fi sanwó lé tí n bá school yẹn bóyá bí ọdún kan àbí ngbà wo ni màá ṣètò wá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ màá bẹ̀rẹ̀ sí san gbèsè yẹn náà ọdún gbèsè yẹn kò lè tí n bá mo fẹ́ fi but i don't want that instead of that nsìn mo máa approach Canada tó bá fẹ́ lend me, lówó they should lend me money to do my business and they should also support me if I make money in Canada the only thing tí mo jẹ wọ́n náà ni tax if I'm over make money in Canada I will submit my tax I won't don't go to hide anything hide anything for anybody I will pay my tithe I'm tax, and I will be also good and I will build the economy I will not destroy the economy I'm not part of people who destroy system. I'm part of people who, who build system. And we have built many, like, and one thing that we want to pay when I decree, it come to pass because of, I live my life in holiness and that righteousness. And lórí Otito, I'm be looking for peace of people. Mi ò ń dẹ́mọ́ o. All the day, lọ́jọ́ tẹ́tí rí mi lórí bíbá. Ẹ ti gbọ́ bí kan pé mo rányàn níṣẹ́. Do you ever heard a story about me that Otobola sent somebody to find out somebody for me? or to help me to do bad thing in Nigeria or to go after people all these bloggers àtàwọn tó ń pe pariwo justice orí burúkú tó ń pariwo sìn they will send people go to people go and kill go to people go and do this go to people go and do this if I do this now wọ́n máa One is wọ́n lè sọ jealous and they come. But ẹnìkan but tẹ́ by gba iṣẹ́ burúkú lórí mi àti pastor àtẹni tó bá support lẹ́yìn ó máa ṣòfò because I don't go after you when I don't support you, it doesn't mean I'm against you or I say somebody. But ẹ̀yin yẹn, ẹ máa jáde lára yín, ẹ máa máa bẹ àwọn èèyàn. Tí n post ọjà sórí social media mi. Ẹ ra o, ẹ kàn fẹ́ mọ iye tí mo ṣì tó báyìí ni. Ìwọ ẹnikẹ́ni tó ṣà ń wá iye tí mo ṣì tó láti já mi bọ́. Ipò kípò tó kù kó wà láyé. Ọlọ́run tó dáyé àti ọ̀run á bá mi já ẹ bọ́. Gbogbo ẹnikẹ́ni tó ṣàfẹ́ kí n jábọ́ láyé. Gbogbo ẹnikẹ́ni tó sọ pé mi ò ní dìde. Tẹ́mi dẹ̀ ti fi smile mo fi ẹ̀rín sí ojú àwọn ènìyàn tí mo dẹ̀ fi ẹ̀rí sí wọn lẹ́nu tí ọ̀pọ̀lọpọ̀ wọn rẹ́rìn títí di òní tẹ́wá lèmi fẹ́ sunkún ọ̀run máa bá mi já gbogbo yín bọ́ ẹ̀rín yín máa dẹ́kún ẹni tí ọlọ́run bá ràn mí sí tí mo bá di tí mo fi ẹ̀rín padà sójú tọ́lọ́run lòmí láti fi ẹ̀rín sójú ẹ̀ tó fẹ́ kẹ́mi sunkún àtọmọ mi ọ̀run á bá mi sọ ayé rẹ di ilé ẹkún á sọ ilé rẹ di bùgbé ẹkún àtìyà èmi ò ní sunkún o ní society wa tí wọ́n bá ṣe burúkú jẹ́ kó jẹ burúkú ẹ̀ tó bá dẹ̀ fẹ́ pardon ẹ̀ let's pardon the person One the person let the person go don't go after good person and say the person i want to drop more kàn by báyìí fún what the hell irú nonsense wo nìyẹn ìwọ tó bá ń ṣe tó wà lórí facebook sí àbí tó sì bí tó máa kúrò tó máa sọ pé iye tá a kàn fẹ́ kó wù ẹ́ lélẹ̀ kó kàn pain iye tá a kàn fẹ́ kó wù ẹ́ ní ìwọ kọ́ ló facebook for your information ọpọlọ orí yín ẹ̀yin tẹ́ ń ṣe kíní orí yín ò pé tó dálẹ̀ ẹsẹ̀ you only have brain to do evil ọpọlọ yín ò correct bí orí màsúbà tó lè tó lè compound tó lè tó lè tó lè kó àwọn orun kan báyìí pọ̀ láti lè jẹ́ kí ó lè dé nǹkan tá a máa lò orí yín ò pé tó dá ẹsẹ̀ torí yín ò bá dẹ̀ ti pé tó jẹ́ pé ní pípé tó pé ní pé kẹ́ ṣe kà stop it before it's too late for you rántí pé ẹni tó ẹni tó tó dáa ó kú talk less of ìwọ tó ò da ó máa pàdé ọlọ́run níjọ́ kan tó bá pàdé ọlọ́run ò tiẹ̀ imagine pé ibi to ń lọ tó ò dá mọ́ ó mọ nǹkan tó máa why can't you change today. what is your problem? ṣówó ló nírí ni tẹ́nì kò nírí kí ló nírí why you kí ló te tẹ́ ń conduct kí ló dé tẹ́ máa ń kọ́ àwọn èèyàn láti jẹ́ tó bá jákú síkú fún àwọn tẹ́ ń lò àti gbogbo àwọn ọmọ tẹ́ ń kóòsì láti máa jẹ́ nǹkan burúkú ní àwùjọ tó bá jákú ikú sí fún wọn ẹ mẹ́lòmíì and some of you cannot touch your child nobody can do that to your own family and your child you use other people to can scores change o tomorrow may be too late for you ṣé pé mo dárúkọ ọba ìbẹ̀jù i mean prince ìbẹ̀jù ó ti yé hmm. ìyàwó ẹ̀ wà ní London òun lè má sí London ó dẹ̀ lè wá ìyàwó ẹ̀ wà ní London I can see mo rí ọwọ́ second wife náà dẹ̀ lè máa jẹ́ àbí mo gbọ́kọ́ lọ́wọ́ anybody ni àbí mo dúró boyfriend yín àbí mo ti gbé ẹtí mi pẹ́ ti gbọ́ sórí nípa gbogbo ilẹ̀ máa ń ṣòṣì pẹ̀lú ara yín tẹ́ máa ń ṣòṣì pẹ̀lú ọkọ yín tó bá ti léwu ẹ gbọ́ pé ẹrú ẹ̀ pẹ̀lú èmi ẹsẹ̀ ìwòsẹ́ lójú mi mi ì ṣe bẹ́ẹ̀ náà slim láti lè bí mi ṣe mi sọ́ra láti lè mi ó ti yẹ yín mẹ́yìn. gbogbo stature yín àti charisma yín òṣì àti ìranu lè máa fi ṣe mí ò sí nínú Canada Canada government God bless you sir Canada God God bless Canada Oh, from east west north and south Canada God bless Canada because I pray for Canada every time and I honor Canada Father honour me bless me tẹ́ bá tiẹ̀ fẹ́ fún mi nílé government ẹ fún mi ní tó ní backyard o. Canada government anytime you want to give me the ilé house the government house make sure you give me the one that has a eh, land that has back background in you know backyard that have backyard anytime and the business instead of me to lend money to go back to school in this place now I think it I think um, for now I think business is okay give me money lend me money other bank to lend me money to start the business I'll pay tax when I make money I'll pay tax I'm a good person you know I'm a good I mean, a good citizen and a good ambassador, representative. We may be having bad news, I mean bad name, from where I come from originally, but you know that out of good people of Nigeria, I'm one of them that reside in Canada, to God. Despite the trouble I've been through, I never rushed to do, to join any clique or to any gang. It was not easy. A lot of people, If they face tribulation the way I do, they will join some things. They will start doing some things. You see, I still live my life the way I live. I still do things the way I do it. And I still smile the way I smile. I still do whatever is not good for the system. It's not also good for me. That's my belief. Whatever that is not in the system, that's not good for the system, it's not going to be good for me. It's not because um, I don't need those things I was being denied from. I need it. And I don't want to be like where when people want to. I've been preaching this before that a lot of people want me, want Canada to be having another name from my mouth because I praise God on behalf of Canada so much. The enemy, and I believe the enemy of Canada wants me to say bad about Canada. Yes. And that is why the game that is going on, they want me just to, you know, I may not be um, a ruler. I may not be more than this. I may be neglected, not being recognized much like that. But whatever we say, that is truth. I believe it has meaning. And a lot of people want me to change my statement, and which have many times But the good name is better than gold and ruby. And I don't want the name of Canada to be tarnished. Please, everybody, whatever anybody is doing that can tarnish your home, tarnish your name, tarnish whatever, your surrounding, your country, please stop it. when people wage war against me, I look at myself. What is the issue? What did I do wrong to them? What is my offense actually? Anyway, this what. three o'clock. Ṣé time ò tí lọ báyìí? Ẹ́ aago mélòó náà ń close? Fine. Okay. So, I'm going for now. Tell you, Tolu, mú kí lóye fún mi. Àti bàtà àti mọ̀ mi lè wọṣẹ́ lè jáde. Ṣé gbọ́? Bóyá ti bá ti jẹ́ complete. Ẹni wọn tó bá ti jẹ́ complete. Ìyẹn bó ṣe jẹ́. so ẹ jẹ́ tó lọ́hùn ẹ pè mí fún mọ́tò ẹ tó lọ́hùn kò ń ṣe ẹni tó bá serious mo fẹ́ o ẹ kì í ṣe àwọn tó máa sọ pé go and check it èlò ló tó èlò ṣe kiri kan máa sọ pé ẹni bá ẹni bá wá downfall mi tó o bá fẹ́ crash sọnù má wá downfall mi I don't want look for people downfall mi ì dẹ̀ jalè mo dẹ̀ fẹ́ ṣe fẹ́ ṣe dáadáa mi. Hmm. ìyẹn bó ṣe jẹ́ à ń lọ báyìí lónìí ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àwa fún yín lọ́pọ̀lọpọ̀ ayin lóògùn àṣeyín lọ́ba i cover my people with blood of jesus christ gbogbo àwọn tó ṣàmì àti àwọn tó kọ́mẹ̀tì ọbẹ̀ platform mi lónìí ẹlẹ́dàá ṣẹ̀dájọ́ ò bá mi pọ́n gbogbo pọ́n gbogbo wa lé pọ́n àwọn ọmọ mi lé pọ́n mi lé pọ́n gbogbo àwọn olólùfẹ́ mi lé gbogbo àwọn tó pọ́n wa lé káàkiri àgbáyé gbogbo àwọn tó ń tẹ love tó ń tẹ live sábẹ́ platform sí mi ọlọ́run bá pọ́n wọn ọlọ́run ṣàánú fún wa ọlọ́run jọ nílùú Canada èmi ti wá olùfà ìgbà mi mo gbàdúrà fún ilẹ̀ èdè náà kó dára ni yóò dára fún èmi mo gba àwọn tó fojú wò mí pé àní fiẹ́ lọ́kàn balẹ̀ níbí mo gbàdúrà ibi tí wọ́n bá wà ibi tí wọ́n bá wà ẹ bójú orílẹ̀-èdè náà ni wọ́n wà ọkàn tí wọ́n ní kó má balẹ̀ bẹ́ẹ̀ ni bí kí wọ́n bá wà láyé kọ́kàn wọn má balẹ̀ tó bá ti ń balẹ̀ tẹ́lẹ̀ kó bá mi da nǹkan wọn rú da ọkàn wọn rú ní orúkọ Jésù kọ́kàn wọn kó pòrú lórúkọ Jésù ẹni bá ní ọkàn mi ò ní balẹ̀ ẹni bá ní ọkàn mi ò ní balẹ̀ àwọn tó gbógun tiwa tó bá wa jà Ọlọ́run má jẹ́ kọ́kàn wọn balẹ̀ Olúwa bá wọn wí bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni olúwa máa bá wa lọ ire tó kù lónìí olúwa fún wa má jẹ́ àrìn sọnù bí tójú rẹ̀ òde má jẹ́ kẹ́sì ọkọ̀ bá bẹ̀ má jẹ́ ṣiṣẹ́ o gbàkóso orílẹ̀-èdè wa lẹ́ǹkan sí dọwọ́ rẹ bàbá gba orílẹ̀-èdè wa sílẹ̀ lọ́wọ́ òun ìkà búburú ènìyàn ọlọ́run gbà wá náà sílẹ̀ gba ìdílé wa sílẹ̀ gbogbo àwọn tó pọwọ́pọ̀ láti máa bá wa jà tó ń ṣe bí ọ̀rẹ́ tí mo tún gbà lẹ́ǹkan sí tó sì jẹ́ ọ̀tá ni wọ́n ọlọ́run fara ni wọ́n dojú tì wọ́n kọlù wọ́n o àwọn tó jíṣẹ́ ibi tán náà máa ń jíṣẹ́ ibi fáwọn ènìyàn ni lórí ọ̀rọ̀ mi iṣẹ́ lẹ́tà ibi tán gbé dání kò jẹ́ titi wọn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo àwọn ọmọ mi àwọn ọmọ mi gbogbo ọmọ yín pátápátá wọ́n jẹ́ ọmọ Ọlọ́run ọ̀run yóò yọ́nú sí yín yóò yọ́nú sí èmi náà yóò yọ́nú sí àwọn ọmọ wa yóò yọ́nú sí ilé wa a ò ní ṣàṣetì inú wa yóò dùn ọkàn wa yóò balẹ̀ in Jesus name I pray may the grace of our Lord Jesus Christ love of God hmm. Ọlọ́run ẹni kí n gbàdúrà kan Ọlọ́run mo gbàdúrà gbogbo àwọn èèyàn búburú tó wà ní orílẹ̀-èdè wa káàkiri tó ń pera wọn ní ènìyàn rere má jẹ́ káàṣì wọn bò gbogbo ènìyàn búburú nì ah gbogbo àwọn ènìyàn ìka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 ọlọ́run o gbogbo ẹni tó sọ pé ntẹ́mi bá ṣe o máa ma disvalue ẹ̀ lọ́lẹ́ the person olùwàjọ sọ value nà gbogbo ẹnikẹ́ni tó sọ pé ntẹ́mi bá ti ṣe láyé o máa ma disvalue ẹ̀ ni mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ olùwà disvalue wọn olùwà frustrate wọn gbogbo ẹ̀dá tó ń frustrate ògo mi tó ń frustrate ìpè mi ayé mi olùwà gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni kò disvalue pátápátá bẹ́ẹ̀ ló máa rí kò máa yí padà in Jesus powerful name I pray may the grace of our Lord Jesus Christ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 gbogbo ìpàdé òkùnkùn gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹni bí lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ó yá lórúkọ Jésù Ọlọ́run máa fi kútuká gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ìkà lórí ètò ìnáwó mi lórí ọ̀pọ̀ ogun ọmọ mi olúwa o olúwa fi kútuká tó bá wà lábẹ́ ohun mi gbàdúrà yẹn mo ti ṣe oore ọ̀fẹ́ wọn ni gbà á gbogbo ìfọwọ́sowọ́pọ̀ òkùnkùn lórí èmi àtọmọ mi olúwa o òun náà fi kú túká gbogbo àwọn èèyàn kà tó fọwọ́sowọ́pọ̀ lórí mi fún ibi lórí ọmọ mi fún ibi lórí àwọn olólùfẹ́ mi fún ibi lórí ògo wa fún ibi ó yá olúwa fi kú tú wọn ká o olúwa fi kú tú wọn ká o olúwa fi kú tú wọn ká o olúwa fi kú tú wọn ká o olúwa fi kú wọn ká o olúwa fi kú wọn ká o gbogbo ọfà òkùnkùn ẹ jáde kó lára mi o ẹ jáde kó lára ọmọ mi o gbogbo ẹnikẹ́ni tó fọwọ́sowọ́pọ̀ bí lórí èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi yéè lórúkọ jésù ó láfikún tí wọ́n ká o ó láfikún tí wọ́n ká o ó láfikún tí wọ́n ká o ó láfikún tí wọ́n ká o gbogbo ẹni fọpọlọ ayé rẹ orí rẹ dàmí láàmú olùdájọ sán lórí olùdájọ fọ́ lórí gbogbo ẹni fọpọlọ ẹ̀dọ́mọ mi láàmú olùdájọ kẹdà bẹ̀ fọ́ lórí olùdájọ sán lórí gbogbo ẹni fọpọlọ rẹ̀ dáyé mi láàmú tó fi láyé ọmọ mi láàmú olùdájọ kẹdà bẹ̀ sán lórí babajọ sán lórí olùdájọ sán lórí bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you father. You, we worship you, Lord. Olúwa ẹ ṣé gan ni o. Bàbá ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. <laughs> Nàríbo Sokayaba. Négédé bòbò. Olúwa gbé agbára wọ̀ mí. Kí n tó máa lọ báyìí. Agbára tó máa múni lọ láti inú ògo dénú ògo. Láti inú ọlá dénú ọlá. Láti inú ojúrere dénú ojúrere. Láti inú ìbùkún dénú ìbùkún. Agbára tó máa ń lànà agbára tó máa ń ṣe ọ̀nà agbára tó máa ń ṣe odò lójú àlá lójú ayé lójú ọ̀run Olúwa gbé wọ̀ mí agbára tó ń ṣẹ́gun lé bàbá agbára tó ń ṣẹ́gun àwọn ẹni bì agbára tó ń ṣẹ́gun àwọn ìka agbára tó ń ṣẹ́gun àwọn ènìyàn búburú tọ́pọ̀ra wọn ní ènìyàn ọlọ́run Olúwa agbára náà wọ̀ mí gbé wọ̀ mi lẹ́ẹ̀kan sí mo fa agbára gbé agbára wọ̀ mí ẹ́ńjìnì àdúrà nù mí gbọ́rọ̀ Olúwa òní nọ́ọ̀kì òní nọ́ọ̀kì òní nọ́ọ̀kì olúwa tò sínú mi ẹ́ńjìnì àdúrà ẹ́ńjìnì àdúrà tuntun tí ẹ̀fún ò lè mú tí èdè ò lè dì olúwa tò sínú mi olúwa tò sínú ọmọ mi olúwa tò sínú mi olúwa tò sínú ọmọ mi tò sínú ayé àwọn olólùfẹ́ mi gbogbo ẹni fẹ́ mi fẹ́re ẹni bá ṣe mí lóore ẹni bá ṣe mí láàánú hmm. àtẹni tó wá fún wa ń sà níbí olúwa bá mi tó ẹ́ńjìnì àdúrà sínú wọn bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo ẹni bless mi tó fún mi ń sà may Almighty bless you.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 direction into their sake. Myself, my people, my children, run into it. We all save in Jesus' name. As mountains surrounded Jerusalem, O God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with grace of God, with good people of God, joy and peace of God, and light of God, and hosts of heaven with the flame sword of fire, now and forevermore. Amen. Amen. Amen. Jesus' name. Seven. Hallelujah. Hallelujah. Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen ìyìn ògo fún jésù i will rise and shine for my light has come Isaiah sixty verse one so ẹ lọ ṣe rere iṣẹ́ jẹ́ ohun tí èèyàn fi àkókò rẹ̀ ṣe ok ní tí bá fi àkókò mi ṣe don't frustrate it ok ní tí o bá fi àkókò rẹ̀ ṣe i won't frustrate you ní tí bá fi àkókò mi ṣe tí ó sì jẹ́ ohun tó dára ni má frustrate you ok bye for now love you guys.